màmá mi gbàdúrà fún mi òbí mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ̀rọ̀ mi kò dayọ̀ kí ni bá ti ṣe káyé mi kò rojú gbàdúrà ó pé gbàdúrà ó gbàdúrà ó pé pé pé ṣe tó máa zìgá ni not be not àdúrà lórí ilẹ̀ yìí kọ̀rọ̀ mi kò dá ọmọ kékeré ni mi mo wáyé láti wá ṣe rere o. mo mọ tó torí pé màmá mi gbàdúrà fún mi. gbàdúrà o. òbí mi gbàdúrà fún mi. kí ni bá ti ṣe o. kí n rárá gbégbá àdúrà ló mú oró torí pé ìṣomi abẹ ìyá máyà lè rí gbà lórí pé wíná kì í máa. ẹrú tèmi ẹja aláwa ń jẹ. ẹja aláwa ń jẹ àwa ò fa gbó. ẹni bá máa bá mẹ́rẹ̀ rẹ̀ sìn. ara ti ní ló kì í jẹ́. ó máa wọgbó lọ. alájẹ máa wà. dọba nígbà ló ń lọ yẹn. àwa máa ta ọmọ àti wọn. olúmarí ti ré. ẹ̀bùn ṣẹ́gẹ̀. Ah! ẹ̀yin èèyàn. báyìí báyìí. gbogbo náà fún ṣẹ́gẹ̀ tó wọlé yìí. sọ̀rọ̀ dẹ́dẹ̀ mami ikú ṣàṣọrẹ ṣàṣọrẹ ni ó mọ. bàdà mi èèyàn mi bọ̀ mi bọ̀ mi bọ̀ ah nígbà gígí lọ bẹ́ẹ̀ yẹn. oníwà gbogbo lẹ́kùn ṣẹ́gẹ́ tó wọlé yìí. oníwà àìtì àṣọyẹ oníwà pàmí ikú oníwà olúmídé kan ó pọ̀ létí ilẹ̀ ikọ̀. àdáyé olú ọmọ àìtì. tó bá sọ pé pọ̀ létí wàá ló wúwo lọ́wọ́ ọjọ́ mi náà nìyẹn. bàbá olóògùn àdúgbò olùkọ́ sábà náà. olóògùn àìtì olúmídé àìtì. ọ̀gá ló bọ̀. sùwàlà sùwàlà ti dé ewu tí wọ́n máa ń dùn mí. àṣìṣe òsínú ọ̀rọ̀ tiẹ̀. ọmọ àṣe ṣe ṣe. ó ti máa ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe mi. mo lè rí yín fi o mo lè bú àádọ́ ti filẹ̀ fún àádọ́ lè bójú ẹ̀ àádọ́ lè bójú ẹ̀ yóò yí lẹ́yìn bí ṣe ń kọjá mo pé ah, àwọn ọ̀gá mi níbi rẹ̀ wá ṣe é ṣe bàtàlà rẹ̀ ó sàmọ́ wa ni ó sàmọ́ wa ni àwọn ti bàbà àti bàbà mú wọ̀ àti lè fún ẹ̀ àwa tébù yìí dry now. àwọn làwọn ojú èyí ló bá ti ṣe náà ni àrí kan jẹ èyí bá ṣe lẹ́yìn ah. tí bá wọlé. bàbá alájọ òṣìwé má ṣe òṣì tí pàtó wọn ní ju ẹ ṣe ọmọ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kí n ṣe ní ẹ o tún máa tún ṣe mí o tún máa ṣe mí tó bá ṣe nǹkan tó máa tún mí ṣe ah. ọjọ́ ìpẹ̀sẹ̀ òkè ń jọ́lù. wọ́n ti gbà gbígbẹ́ ibi tí tí ń bọ̀. Ah. ṣílè márùn-ún ló wà. àlọ́ ah, ọ̀dọ́ òun yẹn náà tó. àbálẹ̀ ẹ̀bẹ̀ olúwa àìtì. olúwa ọmọ àìtì. ọmọ olóore. lókè lókè. ó ní ṣé tì. ó ní ṣé tì. olúwa kò ná lóore. kò ṣe ní. ìbáfẹ́ mi lówó náwó lóore yìí. kò dá lóore. àìtì. máa rí ṣé wọ́n ṣe mú ẹ lọ. bàbá rẹ ti ṣe gẹ́gẹ́ bá a bọ̀ àtàlẹ̀. láti ibi ilẹ̀ wa. ẹni tó bá mú ẹ ko ibi ilẹ̀ nìkan láyè ti ní iṣu. ẹ ó lè rálẹ̀ o. bọ́ ó lè rálẹ̀ kó wá sanwó fún wa. ó lè rálẹ̀. ẹ wá ẹ guys ẹ da adẹ ń sàmú <laughs> ah, ẹ kó mọ. a sàmú ẹ. àbí o ẹ̀jẹ̀ ń gbàgbẹ́ tó yẹn. gbàgbẹ́ ìṣòro sọ lọ́wọ́ mọ̀. èèyàn ní lásìkò àti wà lọ́wọ́ òun nìyẹn. kí ló máa jẹ àwọn ọ̀gá ló wáyé tó jẹ ah, ọmọ ìbàdàn ẹ̀yà lè yẹ ẹ̀ṣẹ̀ mi ojúlọ́mọ ẹ̀jẹ̀ ìjà ẹ̀yà asọ̀dọ̀kalẹ̀. ìyá ńlá ìyá ẹ̀ ta ló jẹ́ máa ń tì wájú àwa ó máa kó sí ajé. ṣé kò tí wàá kó sí báyìí. wà o kò sọ́jà tá a gbé báyìí tá à ta o ṣàwọn ẹgbẹ́ náà ti omi yẹn ṣàwọn ẹgbẹ́ àyàn ti wá ń wò mo dà máa ń pé olórí ọ̀dọ́ yẹn òun náà fẹ́ talẹ̀ ẹ̀ mú wa lára o ẹ má jà sùn. ẹ̀yin máa tọ́ rẹ o kí ló ṣe lórí ọ̀dọ́ ilé ojú àgbàlá ṣé ẹjẹ́ lẹ́wà bẹ́ẹ̀ nìkan ni gbogbo alamọ̀ bábà ló sùn bàbà ẹ̀ kọjá tó gbé o ti ẹ̀ pọ́síbù ilẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ má rọ̀kọ ni ilẹ̀ ẹni bọ̀dì ni tó fẹ́ gbọ́n kò pọ́síbù ẹ níbo kò pọ́síbù ọ̀ọ̀ láyé ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ panu o. ọmọ ọlọ́gẹ̀dẹ̀ yìí ti dé o. ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ panu o. ọlọ́gẹ̀dẹ̀ yìí ti dé o. adúní adúní ọlọ́gẹ̀dẹ̀. sáà. bá a bọ̀ gbọ́gẹ̀dẹ̀ wa. ojú àgbàrá dẹ̀ ni ibẹ̀ yìí. a lè máa ṣe nǹkan lẹ́yìn ọ̀dọ̀ ẹlẹ ìbàdàn wa sọ̀rọ̀ wọn gbé mi eléyìí lè three hundred eléyìí eléyìí two hundred ni. ẹyin guys ṣé ẹ máa jọ pé yẹn. àwa jọ bọ̀ ó ṣe gbé wa ló máa twelve ọ̀gẹ̀dẹ̀ la máa jẹ láàárọ̀ kùtùkùtù yẹn láàárọ̀ ṣe àgbẹ̀ sẹ́yìn máa jọ gèdè. ọ̀gá àbọ̀ tó ń ṣojú ọ̀gá. báwo ni máa yanjú ọ̀rọ̀ rẹ̀? mo gèdè kan. ó ní two hundred dín àbí. mo lẹ́nu mi gèdè. ẹ jẹ́sẹ̀ sí àbújọ pẹ́yìn. àbújá ló mọ̀. bá two thousand. sir ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ra two hundred naira ní two thousand lẹ́ fún mi. Ah! ṣé gbogbo ọ̀rọ̀ ló lé sí i ni a ah, kò mọ ojú. Ah, ẹ ṣe gan ni sir ẹ ṣe sir ó yẹ gbé rú mi. ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn. ajá wa à ń ó ti ẹ̀ ń gbọ́ lọ́wọ́ à ń kí. ọ̀gá ló ti tẹ̀ tó ọ̀rọ̀ tá à sọ lọ tá sọ ká sọ àmì ńlọ́jọ́ bí ẹ. ó dà bẹ́ẹ̀. ajé ẹ̀ bùgbàjẹ́ ni. ajé ẹ̀ bùgbàjẹ́ kò sí wàhálà five eight máa ti kó fún wa nígbà yìí. kí ló ń sáré bí eré sísè. àti ní ìdòwò ni. kò sílẹ̀ kò sílẹ̀. àti ní ìdòwò ni. ṣe wọ̀ pé tẹ́lẹ̀ náà ayé fi jẹun ni èmi ti yó báyìí. ajé ẹ̀ yó. a fi yó. àbẹ̀rẹ̀ tó gbé. wọ́n gba gba. gba kí ni kí lélẹ̀. Ah, ah ṣé òun àìní ní kí lélẹ̀ five gbèlè kó béèrè lọ́wọ́ ẹ owó tí máa ti kó fún wa bíbá ẹ̀ òun ló ní kókó jáde náà. Ah, ẹsẹ̀ sí gbẹ́lẹ̀ iná gba wọn pa wọn. ẹ ọ̀gá mi wọ́n bí wàá fi sùúrù lẹ̀ ó ti yẹ five gbèlè jáde ní five gbèlè kó jáde. Ah, ẹ ẹ mọ̀ ọdún ṣẹlẹ̀. ọmọ yẹn. ṣáyé ò fẹ́ bàjẹ́ ṣé ò fẹ́ ṣorí burúkú ṣá ṣé nǹkan fẹ́ sáré ṣiyẹ́ sínsìn kíkọ sáré kọlu ẹ̀kọ́ lára ah. yẹn bẹ́ẹ̀ ò ní sẹ́mi kó ṣe kó jẹun kù lọ́wọ́ kẹjẹ two hundred ní túbẹ̀ owó wa lójú ẹ̀mí wa ọdún ẹ̀sán ẹ̀bẹ̀ kì í ní sùúrù mọ̀ má sọ fún pé kó ní sùúrù mọ̀ kó ah. dúró owó náà sùúrù rà ní sùúrù wa wá ní sùúrù ìyá wà wà wà ẹ ẹ tọ́ba àbí kílọ̀ kọ́kọ́ ẹ ṣé èmi ta jókòó sí ìṣọ́gà wa bẹ́ẹ̀ ni ṣe bá kó fẹ́ bẹ́ẹ̀ bí ẹ tó máa dalẹ́ àmà ti tà dáadáa ni ó dẹ̀ mú owó rẹ̀ ń lọ lójú ẹ̀mí wa ó ṣekú pa á kó máa jayé gbà yẹn ṣàlàyé fún wọn. ní sùúrù so ẹbí wa nípa dàgbà owó sí ẹ lọ́wọ́ sí. mi irú ẹ̀yìn láyé mi ṣá. kò sí wàhálà kò sí wàhálà dájọ́ mi bẹ́ẹ̀ yòókù. kó fún un kó fi bẹ́ẹ̀ bá wọn dára bẹ́ẹ̀ yòókù. ó jẹ́ wá lówó báyà bì kí làwọn àlọ́wọ́ ẹ̀ one pound ó ti yẹyin tó bá ti ń wá wọn ẹ wa a sì máa bẹ lórí òjò yìí. ẹ wọ́n máa kọ́ ẹ̀ wá wọ́n tó kì í wá. wà á kó o yẹ ẹ̀rọ gẹ̀rẹ́ pálú ọmọ onípẹ́nápù yìí ti dé. lọ́gẹ̀dẹ̀. sáà. náà máa ń sọ̀kalẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ti máa ń wú ẹ tó bá ń kiri ọ̀gẹ̀dẹ̀ ó fáìn gan o. ah ọmọ ó fáìn fáìn dákú ṣé o mọ̀ mi èmi náà máa ń gbé ní olúmaìtì olú oṣáàtìrì olúmaìtì èmi náà ń gbé bẹ́ẹ̀ ìwà gbọ́ pọ́ọ̀lì tí ó wúwo lọ́wọ́ èmi náà ń pè bẹ́ẹ̀. Um, mo máa ń rí ẹ mo máa ń kiri lásìkò táwọn èèyàn bá wà ní skul ó lọ skul. mo lọ. ah kí ló dé bó ṣe fáìn tó báyìí ò lọ skul kẹ. àwọn òbí mi ò ní agbára láti rán mi lọ iléèwé mi ah. àti wípé aláàbọ̀ ara ni wọ́n. máa lẹ màmá ẹ aláàbọ̀ ara bíbá o. ojú ń dùn. ah ìyẹn ò kẹ́ dáa o balẹ̀ ń kọ́ gbọ́n ẹ̀ bàbá ẹ. Mm, mi ò rí wọn látọjọ́. bàbá ẹ ò gbé pẹ̀lú mi kíní nìyẹn broken broken home nìyẹn ìyẹn ò kẹ dáa o ok tó bá rí ẹ̀ tó máa rán ẹ lọ léwe nǹkan. inú mi máa dùn. oṣù ọ̀pọ̀ ohun ẹ lọ. àbó mọ̀wé ni o jẹ́ lọ. rárá mi ò lọ rárá rí ni o. ok wàá lọ wádìí bí wàá ṣe lọ léwe àti gbogbo tó máa ná ẹ ṣígun ni mo dúró. kò sọ fún mi tó bá di ọjọ́ tuesday tàbí wednesday tàbí saturday mo máa ń jókòó nbí kó wá wò mí máa fún ẹ lówó. ẹ ṣígun ni mo dúró máa kú lẹ máa kú wá wá má ti lò. Ah, èmi olúmọ àìtì. ok bẹ́ẹ̀ni. kí ni kí n fi ṣe sà. ah ó fún ẹ ní tí ẹ ní ẹ kó wá rí mi o. adúrò owó yìí òwe ṣègùn àmà kúnlẹ̀ ẹsẹ̀ dídé sẹ́ ah, ẹ. ẹ ṣe ìmídé fúnra dúró owó yà ah, ẹ ṣe o ẹ ṣe o ẹ ní pé bíbẹ̀ lẹ máa ń wà ní. Ah, ọjọ́ ọjọ́ tuesday wednesday àti saturday. ẹ wò tí má ti ń kọjá gbogbo àmọ́ á máa wò yín bí. kò bàjẹ́ ẹ ṣe gan-an. ó fáìn gan-an. màá máa wọ̀ yìí. ẹ ṣe o ẹ ṣe. Ah, ọkọ mi. ẹ kúlé o. lálàáfíà ni. wọ́n ti dé. bẹ́ẹ̀ ni mà. Ah, kó ọ̀rọ̀ ajé bọ́ọ̀lù ẹ ti lọ lẹ́nu. Ah, ọjà ń bẹ ń bì o kí ló dé o tajà ni. gbogbo tajà ọmọ ẹ wò kó ló ṣàmà ṣàánú wa bí mo ṣe ń kiri lọ lẹ́nu ni àwọn guys kan bá pè mí hmm. wọ́n bá ní àwọn fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ mo ṣe wá ta ọ̀gẹ̀dẹ̀ fún wọn oní two hundred naira náírà bóyá fún two thousand naira nìyẹn. Ah! pé mo tún ṣe ń kiri lọ bá tún rìn kó bá tún pè mí pé wọn lọ́gẹ̀dẹ̀ wa bá dá wọn lóhùn ló bá fún mi ní ten thousand naira. ó ah! ti wáyà mi lẹ́nu ibi tó fún ten thousand naira yẹn kó rọ̀gẹ̀dẹ̀ rárá o. kí ló dé. òye mi kúdà máa mi ó ní òun ṣe tó bá ti rán mi léwu. Ah, lóòótọ́ àbí ṣeré màá mi ò torí kò bí mi. ó ní ṣé mo lọ léèwé rí mo ní rárá ó lóun ṣe tán láti rán mi lọ léèwé. wọn ò sì ṣe pé bóyá wọn rajà wọn jẹjẹ lówó kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀. kéèyàn ò ṣọ́ra ni o àdùnní kéèyàn ṣe kí ni kéèyàn ò ṣọ́ra àwọn ọkùnrin ilẹ̀ yìí ti fẹ́ máa fọgbọ́n tàn ẹ́ jẹ́ nígbà téèyàn rọ̀ gẹ́dẹ́ two hundred tó fún ẹ ní two thousand ìkọ́ òtí ẹ̀ wá rà rárá ó kó ten thousand lé ẹ lọ́wọ́ ó lóun fẹ́ máa rán ẹ níléèwé níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìṣòro irú ẹ̀ irọ́ ni ah Adùnní irọ́ ni. kódà owó yẹn gan lélẹ̀. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fọgbọ́n díẹ̀díẹ̀ máa tàn ẹ́ jẹ ni wọ́n ti rí wípé ẹ̀ẹ́tọ̀ àwọn eléyìí o ọmọ tó lẹ́wà ni o ẹ̀ ẹ́ sì ń kiri ọjà nígbà ò bá yá wọ́n wà máa gbà lẹ́nì tó bá di lọ́la wọ́n á tún fún bùn ẹ̀ lówó mi tó bá tún di tí ó bá fi dọ̀túnla wọ́n tún bùn ẹ̀ lówó mi yìí táwọn ìpẹ́jù wọ́n máa wá tún ẹ̀ jẹ ìbásùn bá dé wọ́n fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ni. owó òun náà ni ó yẹ kẹ́ jẹ́rìí mi pé mò ń ṣe oníranú ọmọ mo ò dẹ̀ ráyè gbogbo rádaràda rẹ̀. ten thousand naira yẹn rèé two thousand naira iná rèé one thousand owó tèmi pa lélẹ̀ owó yẹn. èló rèé. gbogbo ẹ̀ jẹ́ thirteen thousand báyìí. Ah, ó pọ̀ lọ́wọ́ lóòótọ́ pati ẹ tó bó bá wá jẹ́ wípé wọ́n rò níre ni ọlọ́run ó jẹ́ ò dáa fún wọn ẹ orí wọn ò ní burú ọwọ́ tiwọn náà ní kọ́sàlẹ̀ àpò torí àmọ́ bíi tẹ́lẹ́dùn àfẹ́ gbà yọ sí wa ó ṣeé ṣe pé àánú ọlọ́run ti dé náà nìyẹn. ẹ tiẹ̀ dúró náà ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ṣé rí miss english tó ṣe gbé wá yẹn eh. ọ̀rọ̀ wọn ò yé mi o everybody ló mọ̀ pé plural boy Is boys. yes. Mm-hmm. àwọn wá sọ pé goody goodies why tó jẹ́ pé ies mm. ló gbẹ̀yìn goodies <laughs> tí kò ń ṣe s torí ṣebí boys kí ló mm. gbẹ̀yìn s s nìkan àwọn wá ies kò yé mi o kò yé mi tó. a ní láti máa jù lórí nǹkan tá a sọ ó yẹ kó understand pé english ó yàtọ̀ sí mathematics english tó dẹ̀ ń wò yẹn iṣẹ́ tó wà dànù ní ìsìn torí nǹkan tó ń ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ wa tó ń wò yìí a ní láti máa farabalẹ̀ ká dẹ̀ máa lísìn sí nǹkan tó ń kọ́ wa kó bàa lè yé wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ hàn. exactly o ní ìtàn observation láti kó tẹ̀lé yẹ ọ̀rẹ́ wa. bẹ́ẹ̀ ni o. rán wọ́n jẹ́ pé ìgbìyànjú mi ò tó nìyẹn. ìgbìyànjú ò tó nǹkan tí mò ń tà láti explain fún yín gan-an. bẹ́ẹ̀ ni ìgbìyànjú ò tó. ok bóyá màá wá sọ́dọ̀ ẹ ní rọ̀lẹ́. Mm, so wàá tún lè fi iye mi dáadáa. Maazị Anudojuru Badura Badura Eje Tude Màmá mi gbàdúrà fún mi. Òbí mi. Ṣé bá wọn tó délé tí ń sìn? Kí ló kàn wá àti ẹ̀? ó lè ní iṣu pẹ̀lú àwọn fámìlì rẹ̀ kó jẹ́ pé nǹkan kan àbí ká lọ bá a ni. ẹ mọra rí tó bá mọ̀ pé ó fẹ́ bá sunkún bóyá kó lọ gbàpò títì. ẹjọ́ máa sunkún síbẹ̀ ó máa kú bá mi lé ó dẹ̀ dúró. ń dá dúró ọ̀kadà gangan ni à ń dá dúró. àyínà ẹ má bínú ikú lẹ lọ. a fẹ́ dé down the road. ṣé ẹ máa kí n drop in. Ah, it's fine, sir. I appreciate it. All right. Yeah. Why did you go to the back? Let's talk for both of us now. Yeah, but he was actually talking to you. Ah, ah. Uh-uh. <laughs> you're very funny. He was actually <laughs> talking to me. He was talking to both of us. No, he was actually talking to me. Am I doing alone? Am I being? Let's shake on it. Thank you. I'm ah, not problem. Only look on. Um, my name is Lydia, and that's my friend Busola. Mm-hmm. Nice to meet you. Busola. Tell him your name now. Yes, Busola. That's my name. Nice meeting you. Nice meeting you too. <laughs> sádùgbò ilẹ̀ ń gbé ni. yẹ àdúgbò wa náà ni gbogbo mi báyìí tíṣà là méjì eh. so yàrá sef ní ìlú yìí. Eh, èmi náà ni máa ń ta mọ́tò ní the express oh, ẹ̀rí nìkan tó tóbi gan-an ó ti tó ti máa ń ta mọ́tò yẹn um, èmi máa ń ta mọ́tò yẹn. this is a nice car actually. thank you beautiful thank you. beautiful car. Ah, ìjọ ọ̀la náà fẹ́ ra rúkọ báyìí <laughs> ìyẹn máa ti ṣiṣẹ́ ṣiṣẹ́ bí a bá ti parí iṣẹ́ tí ṣì tà ń ṣe yíyẹ yíyẹ tàbá ti parí iṣẹ́ ní bí abiy oil company. òde wa tó yẹn o <laughs> eh. tó yẹn àwọn oníbàárà wa náà ọ̀pọ̀lọpọ̀ náà máa ń dọ́gbọ́n sí really? yes báwo ni a ṣe mọ́ra táwọn mọ́ra jù báyìí lọ àwọn ajá ìsinmi sí lọ. <laughs> all right. even if it's water, ah ah. Mo wà kí bèbè tó bá jẹ́ pé mo ní ìrìn ẹni tí màá sọ fún ara mi. Ok. Kó mi lọ́kàn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jáde lórí tó bá dé máa di kátó lọ. Ok. Ní kí wọ́n ti Alright, I'm all ears. Lydia, má jẹ́ kí n of fún I think that's mi àti ẹ ti mọ́ra, mi ò gé tara mi mọ́. Ó dẹ̀ máa ṣe ní time to time pé kí n máa wà pẹ̀lú ó ló ti sàn kankan ojoojúmọ́ ni máa fi fún ojú rẹ̀ bó ṣe ń ṣe mí yẹn máa jẹ́ kí n tan ẹni tí fún ẹ̀yìn lọ pẹ̀lú ẹ̀. <laughs> oh my god ah, ẹnu ẹ dùn ṣá bí mo ṣe ń tọ gbogbo ẹ gbogbo ẹ fún ẹ̀yìn lọ mo kàkà tó stop thinking about you. Ah, ah. lọ bíbí sí kí n má sọ ọkọ tó wà nínú fún ẹ. ok ok àbí kí n sọ tèmi mi jáde mo ní kọ́sítọ́mà tó sọ pé kí n dúró dùn mí jẹ́ kó mọ̀ pé lọ́pẹ́ mi ní láti tẹ̀lé kọ́ tó wà pẹ̀lú ẹ̀ wá tún ìwà tó kù wà lọ sórí bí ìfẹ́ wàrà yìí ti wà láàrin tó jẹ́ pé tí ẹ bá ti pàdé ẹ bóyá kí ẹ máa sùn kí ẹ máa wà fẹ́ fẹ́ sáà máa rìn ah, ah. kí ọlọ́run má gbàgbé náà lọ́wọ́ ọ̀gbẹ́ni ọ̀kan làwọn àgbàjà ọlọ jagobo jagobo jagobo. Bàtà ìtì ah. Ayé ah. ah. ma bàjẹ́ níwájú ọ̀tá ni àwọn wo àbọ̀dá ta ni ìyá ẹ̀. àwọn ibo ni ìyá ẹ̀ ti wá. ètò bá yẹ pé ìyá yẹn ló bọmọdé iṣẹ́ máa ṣe báyìí. ayé abọ́jẹ̀ ìta ni wọ́n. ìwà ni wọ́n sọ fún wa pé tó bá jẹ́ ìyá yẹn kan tó bá jẹ́ ìyá tiẹ̀ tó máa wà máa wà. ọmọ yìí tẹ̀. èmi mò ń sọ̀rọ̀ ẹ̀ ní wá èmi olú. àwọn kìlọ̀ jẹ bẹ́ẹ̀. àwọn ṣe fẹ́ nà mí. àwọn ìwẹ̀ ló ṣe ń jà. èmi apáyín o. ìwà wa ojú lórí burúkú ni o àwẹ̀ kọ́ sọ pé òun ò mọ olùṣà ọmọdé ò mẹ́kù mọ wọn rí boyfriend ẹ wà ní. Rájí lè bá táyà dà. Kò bá táyà náà. Nígbà yẹn dà. Wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n á máa bí ọ̀ bí ọ̀. Bye bye bàbá ẹsẹ̀ máa gbé ẹ̀kú sí ọ̀gàn yá lọ sẹ́ wọn lè ṣe ọ̀gàn. Wọ́n ti dàgbà wọ́n ti dàgbà wọ́n lọ pé o. wọ́n tẹ lọ́wọ́ ti ìyá rẹ̀. ìyá rẹ̀ wọ́n máa jẹ́ kó wà mọ̀ lẹ́yìn. ọwọ́ akúlẹ̀ rẹ̀. kí ni kí wà wà wọlé àwọn ọmọ ìbílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bílẹ̀ àwọn ọmọ ìbílẹ̀. ṣẹlẹ̀ ló ń fọ́ọ̀lù wa ni. àwọn ọmọ mi fọ́ mi. àwọn tí wọ́n bí bá yọ. irú ẹ̀sọ́ wọn máa ń fọ àwọn lulu wa o. alájẹ kí ni kí làwọn ń ṣàlejò. ó tọ́ ni o. ìyá òṣogbo náírà. àwọn ti fi ìyá rẹ̀ kó fọ́ta. àtiwọ́ ọ̀tá rẹ̀ máa bọ̀ ọ́ta máa jẹ́ kó yẹ ẹgbẹ́ òjò tó fọ mọ́tò fọ táyà àbọ̀dá ibi kúrò yàrá yìí ẹ̀rọ ọ̀fúnra Máa ń sọ ẹgbẹ́jọ́ gbé báyìí tì. Wọ́n ti dáre. Bọ́lá lọ. Bọ́lá yẹn dẹ́sì àbúrò ẹ̀ ní. àìrọ̀ bí ẹ̀ mọ̀ bí ẹ̀ bí ẹ̀ bí ẹ̀ wà ní. ẹ jẹ́ kó mú mi. ẹ máa ra ẹ sọ fìdí ẹ òun kọ́ náà bọ́ ó ti rí ẹ̀wọ̀n náà wí díẹ̀. ẹ ẹ ẹ bọ̀ bọ̀ ẹ ọgbẹ́ fi ọ̀rọ̀ ẹ ọba bí yàrá yà ẹ̀ ọba tẹ abẹ́sọ̀ tó lẹ́yìn tó bá yẹ kẹ́ abẹ́sọ̀ bọ̀tọ̀ tó bá ti dé má ti sẹ̀ ìbọn tó nìyẹn àwọn kásì láti yẹ ẹsẹ ọmọ ọmọ ọmọ alẹ nínú ìsàlẹ̀ láti yẹ ẹsẹ májísẹ́fù jagunmọ̀ fún àwọn akìsí yẹ wá àwọn onígbàjọ́ méjì o ikú ni o ìwọ́kọ̀ lọ ṣẹ̀wá ni o ọmọ ọkọ àwọn ọmọ wa ní ìdílé tó bá dé ẹgbẹ́ wa bí ọ̀rẹ́ lu ìyá wa jẹ́ ìyá wa bá ṣe ló máa lọ ló máa lọ kò lè lọ bẹ́ẹ̀ ṣé ń rẹ̀ yàn ah. ẹ mú lè mú ọlọ́lọ́. ẹ̀gbọ́n mọ́lẹ́olú mọ́lẹ́olú máa ti. ìjà wèrè ni sóòrù pé mo wà lórí fóònù ni. abẹ́tàkẹ́ dúrọ́pù kọ́ ò. orí ẹ̀ dàrú. ẹ wá mi ní ẹ̀gbọ́n ẹ wo ẹ wo àwọn kan náà wáyé wá lé sí i wọn làwọn béèrè mo lè sọ wọn pé ẹ̀sìn lè e. mí náà bẹ̀rẹ̀ sí í lù mi ò dẹ̀ mọ̀ nǹkan tí mo ṣe ọnu ẹ. ẹ. iná ló ṣe fáwọn. mi ṣe ọkọ fún wọn wọn bẹ̀rẹ̀ sí pariwo tàbí rẹ̀ jáde sí wọn pé à tálẹ̀ béèrè orí o kí sọ ní náírà pé olùkọ́ olùkọ́ wọn ni à ẹ sí ní o ọbẹ̀ ọlù mi débi pé ẹ wò ìgò nìkan lókun náà fọ́ lórí mi. àwọn ta ni gan-an. ẹ báwọn àjọṣe pẹ̀lú tọ́ba pẹ̀lú èkó tó máa ń wà ní bẹ́sì tó wà lọ́nà ṣàyẹ̀yẹ́ kí ló ló ṣe fáwọn gbọ̀ngàn mi ṣe ọkọ mi náà béèrè wọn ẹgbẹ́ yẹn àti wọn lẹ́yẹjọ fa wàhálà mo dẹ̀ ẹ̀mí ò sí lè ṣèbí kọ́dẹ̀ fèmí lẹ̀ kí padà sínú ilé wọ́n lù mí ayé mi fẹ́ bàjẹ́. kọjú sí mi ọjà mi ni mo ní kò wo mi. ẹ̀yin àti olú mi sáré kẹ́kẹ́ bẹ̀rẹ̀ kí ẹ wá kí ẹ pẹ̀lẹ́. sori ẹ dàrú ni ẹ máa bẹ sọ̀rọ̀ máa kẹ́yìn sí mi kọjú sí mi. ti kọjú o. ọkùnrin ẹgbẹ́ bá ti bá ẹja má máa ké má ké àgbàlagbà ni wọn. ẹ má kí sẹ ọkùnrin yẹn mo bá aṣẹ wọn kan jẹ ni. torí ẹ lọ ṣe wa. wọn á ní tèmi. bọ̀ èmi tọ́ làwọn fẹ́ rí yẹn wọn á rí wọn á dẹ̀ dà mí mọ́ èso ká lọ bẹ̀. lọ́bù ẹ wò ẹ ẹ má yẹ mi tẹ̀lé ẹ ṣáà mi máa ma lọ. wá bí ìdáwó orí ẹ dáwó. ọ̀lẹ́wìrì <laughs> ọkùnrin ń bá ẹja ó lè dúró tì wọ́n àgbàlagbà ni wọ́n lù. ẹ kò mí ìnà o lè gé kọjá gbogbo kò tẹ̀kọ́ lẹ́pọ̀n fọ náà àgbo gun ọ lọ́rùn. àgbẹ̀ sí bẹ̀rẹ̀ jẹ́gẹ̀ àtọ́. ẹ à máa gbọ́ mo fẹ́ ran iṣẹ́ tẹ́lẹ̀ mi lẹ́fẹ́ pélé wọ́n kó bá mi ra sìgá wa ọkọ̀ báwo rè àgbẹ̀ e dání sí i máa já ẹ e lẹ̀ wàá ra sìgá yẹn wàá máa kó lọ lé o ti gbọ́ ìyàwó mọ́tò ẹwẹ ẹwẹ ṣáà máa lọ bá wọn wọn wọn kú ẹni tí wà ẹ ó mọ ọdún ìṣẹ̀lẹ̀ bá mi gba ilé bá mi gbélé àti no no ilé ilé ilé méjèèjì but èyí tó wà lókè yẹn ti bàjẹ́ ọjà kúrò eléyìí ni o eléyìí. eléyìí gangan. ok ya. pẹnáfìlì náà fa ìnù èló ni. ṣé ọ̀bẹ wà bíbá ètò lè fi bá mi bẹ́. bẹ́ẹ̀ni. máa ní láti bá mi bẹ́ tó bá ti ṣe tán gbé fún security wọ́n mọ̀ bó máa gbé wá sí class fún mi. Take care. Show me, hmm, ire o, ire o, ire. lọ́jọ́ tí wọ́n bá ń pínre o kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn. ẹnu ẹni la fi kọ́ méje o ìyá jìnnà sí mi. ẹnu ẹni la fi kọ́ méje o ìyá ó máa lọ. taking common crime punishment. What did I say? Common crime associated punishment. Okay, good. Um, can anybody define what theft is? Okay, Darcy. Theft is the crime of stealing. Okay, is that correct? Yes. yes. What are the punishments for rape and Rape is the act of having sex with someone forcefully or violently. Is it correct? Yes, yes ma'am. Clap for him. Good afternoon, Mr. Ali. You're welcome to our class. Good afternoon, students. Sit down. Good afternoon, um, Miss Busola, mo ti try to reach in lórí phone fóònù mo ti lọ́ọ́ mi ó wà lórí tébù lórí star phone. okay still not withstanding. principal sọ came here ni àti ẹ̀ka yọjú sí àwọn. and I think from the look of things so that people were urgent. okay sir no worries I'll join you sir. okay. alright so class I'll be right back I don't want noise. Darasini if anybody makes noise just list the names down sure alright I'll be right back. We are introducing The oo sound. What did I say? The oo sound. Repeat after me. For example, bull. Bull. Bully. Bully. Bully. Bully. Bullet. Bullet. Bulldog. Bulldog. Bulldog. Bulldog. Good. Which of you can give me another word with the O sound? apart from the example I've given you today. You? Ooh, ooh. Good. She says, good. Clap for her. Who else can give us another example? You. Took. Clap for her. Yes, you. Give me an example of the old sound, apart from the ones everyone has said today. A word with the old sound. Uh, who are you? What? Is that a word or a sentence? Who are you? <coughs> That's okay. So, sit down. I'll get back to you. So, another example is the word "food"? What did I say? Foot. Cook. Cook. Cook. Cook. Good. Good. What are you still doing here? She o ti ta food to wá lágbẹ̀ẹ́? Mo ti So, you don't touch it. ṣe? she ṣe ń nífẹ̀ẹ́ sí ìdí ní ìtumọ̀ ṣe jókòó sí bíbá kí lè máa gbọ́ nǹkan tẹ́ bá ń kọ́ wọn. but you are a major distraction to them So ní mo ṣe ń kọ́ wọn yẹn òun distract wọn so wọn lè pay full attention in class you don't do that no mi ò bínú but um, ẹ kí ló dé ìgbà tó mọ pé onífẹ̀ẹ́ sí wẹ̀ ìwọ lọ sí ilé ìwé tiẹ̀ ni. o lọ sí ilé ìwé rí àbí kókó wa break exam. no mi ò lọ sí ilé ìwé wow as big as you are o ò tí ì dé school kankan rí láti ọjọ́ ti bí ẹ wow that's sad ó dẹ̀ wù kó lọ sí school ẹ eh, what about your parents ṣé wọn ò rán lọ sí school ni. wọ́n wà àwọn aláàbọ̀ ara mi wọn ò dẹ̀ tún lágbára láti ràn mí lọ sílé ìwé. okay i'll see i'll discuss with the principal. Uh, but o máa ní ìdí ọ̀kan tó yẹ pé you know apart from your parents anyone wàá jà òye like a kind of guardian, o máa ní guidance tó pé yọ̀tá lè relate with even if the school takes care of to help you out so ní anybody ta apart from your parents o ní. Come with me to the principal's office. àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi. attention ló ní attention ẹ na attention ah, ó rí pé àǹtí lọ attend sí mi ó fẹ́ wọ school nìyẹn na. <laughs> ọ̀rẹ́ máa ń fọ́ ni tí o tanti bá lọ attend sí yẹn ìyẹn mí pé kó wọ school tó bá yẹ pé bí everybody ṣe ń wọ school nìyẹn ṣé àwa náà a máa sanwó wọ school ni. mo bá mi bí bàgì ń dání pé lọ wọ school ó lè jó. ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sí gbé nǹkan ẹ lọ má pẹ́ o tó bá ti pẹ́ mo ti lọ o tí yẹn kàn ti ẹ̀ piece mi off dé nìyẹn ánsà tí mo gbà. you two example ni mo fún àǹtí who are you. bọ́sẹ̀ ah, kọ́pà. Ah, ah kí ló ń dúró ṣe mo rò pé ẹ ti lọ. bọ́sẹ̀ màá ní every time ó tún ti lọ rescue. bọ́sẹ̀ yìí ah, kí ló dé pé kí ló dé time ló máa ń lọ tọ̀ tọ̀ yìí. ṣé miss lydia ṣọ́ wá sí class, ẹ̀ lẹ́nu. ah wo wo wo mi ò tiẹ̀ attention mi ò tiẹ̀ sí ìṣèjìbó. àǹtí yẹn ń bí mi nínú. kíyàn béèrè example ẹyọ kan kí n dẹ fún wọn ní méjì wú àyẹn nìkan ló wà láàrin. ọmọ madam bọ́pọ̀ yẹn náà ó ti máa ń ṣọ́ ara ẹ̀ jù nínú ah, ah, school. kò tí ì ti rẹ̀ nìkan kí n tó lọ kápò méjì um, ìwọ náà wá ṣe bí kíní ní láìpẹ́ tó ṣe òun náà máa bá mi. mi ti síbẹ̀ yẹn nítorí ọlọ́run ó dẹ̀ serious gan ó ti fẹ́ kú ó ti fẹ́ kú bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà kọ́nà bẹ́ẹ̀ yẹn ni ibẹ̀ yẹn ni ó máa ta fruit ní school mi. ṣe rí ọkùnrin mo understand yìí bọ ẹ̀gbọ́n mi lèèyàn tá à ń sọ̀rọ̀ nípa ẹ tó bá ti dé màá fi chéèyàn jíṣẹ́ fún wọn. ẹ má ṣèyọnu ṣé bí nǹkan tó ń sọ fún wa ni pé ẹ̀gbọ́n ń ṣe ń bọ̀ lélẹ̀ ni. ṣé ọmọ máa wá ní. ẹ̀dí táìmù abẹ́ tó bí six o'clock ọ̀rẹ́ bí six ni ẹ tó bá máa before that time order that exactly time máa try láti. àwa ò kánjú wọ́n lè wá wọ̀n because ẹ mọ̀ a máa ti ń gbọ́ròyìn wọn pé èèyàn tó dáa ni wọ́n ládùúgbò kí ó jẹ́ ká wí pé wọ́n wọ̀t láti wá fún wọn ní ẹrù wọn tó sọnù a máa padà wá ẹ máa rí. sáàbọ̀ èmi dẹ̀ ro nǹkan kan o kí ló tẹ̀ ṣe fẹ́ ní nọ́mbà yín tó bá dẹ̀ ti dé màá jíṣẹ́ fún wọn pé èèyàn kan wá wọn wá o wọn á dẹ̀ lè pè yín. uncle thank you very much. ẹ máa rí a máa padà wá. ẹ pé ẹ lè drop nọ́mbà yín. ọmọ bọ́ àṣìbá àlàwá sí bí a máa rí yín rọ̀lẹ́ ṣẹ́gbọ́. àbí fọwọ́tò ó ṣàkàrà gbogbo ẹ̀ kó fọ táyà rẹ̀. ẹ̀bọ̀ à ẹ̀mọ́ tí èyí rà. ṣé mi mo fẹ́ bí ẹ̀ bàtí mi ń jáde láàárọ̀ mo wá chain ẹ̀ mo rẹ̀ rí òun kọ́. ẹ fẹ́ bí mi ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ibi tẹ́ ẹ ju chain sí àwọn mẹ́ta kan wà. wá ó dà pé orí ẹ̀ dàrú má lọ ta chain mi o mo fẹ́ ta chain fáwọn mẹ́ta tó wálé àbí má lọ ku o má kun kékeré o má ta chain mi o wọ́n wá yín wálé wọ́n dẹ̀ láwọn bá yín rí chain. láwọn bá mi rí chain ọ̀gẹ̀dẹ̀ panu o. ọmọ oníbẹ̀rẹ̀ kò rí ilé. ṣé kí n máa bọ̀ wá nílé ẹ̀ lọ́la kájọ máa lọ school àbẹ̀wò kò ní kò wá wọ́n mi ràn mí ṣe mo fẹ́ bá wọn kó wà jọlọ fún ìyá lẹ́kùn ni màá máa gbàgbọ́ wá sí sukùl nǹkan tí mo ní kí n wá ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ náà nìyẹn tí mo fi sọ èyí tójú mi rí ẹnu mi gbọ́dọ̀ sọ fún ẹ. ó da ó da jẹ́ ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ máa wọ̀ ẹni tó ṣe é gan-an ó ṣe tiẹ̀ ní ìṣòro ìṣètò náà jẹ́ ká fi ọwọ́ yẹn lẹ́fọ̀ọ́ náà kó lọ́ọ́ fi ìyà tó tọ́ àtẹ̀yí tó yẹ kó fi jẹ́ bàbá ká ń bẹ ẹ má sunkún mọ́ ṣùgbọ́n ẹ má sunkún mọ́ nǹkan tó yẹ kẹ́ máa ṣe ń sìn ni tó yẹ kẹ́ máa dúpẹ́ ni tí mi ò bá rìn sí àsìkò yẹn kí lè rò pé ò bá ṣẹlẹ̀ nǹkan tá à ń wí ikọ́ la máa máa wí so ẹ dúpẹ́ fọlọ́run kẹ́ wá gba kámú. ẹ Thank you ṣe dúpẹ́ ẹ ṣe gbogbo mi àbíṣẹ́tì àwọn tó ṣẹlẹ̀ sí mi kò tó mi kó. mi ò bọ́ lóun dá máa jẹ́ mu kọ̀ báyìí. nǹkan tí mo sọ fọ́lọ̀ ni wípé gbogbo tí kò tó sí bá rí ẹ tí mo nífẹ̀ẹ́ sí òun ló máa ṣí mi láṣọ òun ló máa jábàá lé mi ìyókù wá ṣe dé ìfún mi lọ́rùn kí lè ṣe mí. Kò jẹ́ mi. A ti discharge sister mi sí. So ẹ ní right láti máa gbé wọn lọlé. But anytime tó bá ti délé, ẹ jẹ́ kó máa mú mi gbóná tó lọ́wọ́rọ́. Okay tó bá ti fẹ́ wẹ̀ láàárọ̀ wọ́n máa jókòó sórí warm water àti dìtọ́ àti nǹkan fi dìtọ́ sómi yẹn wọ́n máa jókòó lè kí ètì yẹn kò lè help wọn so kò sí problem tó bá ti lọ́sìn ẹ̀yà cashier office wọ́n fún ẹ ní bẹ́ẹ̀ ni. no problem. Mama pé tèmi níyàwó Èdùmàrè ó fi ṣọ́ ẹ̀ṣọ́ mi hmm, ire o ire o ire ire lójú òun rí o lọ́jọ́ tí wọ́n bá ń pínre o kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn ẹnu ẹni la fi kọ́ méje o ìyà jìnnà sí mi ẹnu ẹni la fi kọ́ méje o. ọlọ́run ìbòlódù rẹ wá o látàmì látàánú tọ́mọ ìtì lọ àwọn tí mo ní kọ́ bá mi wá lọ àti ẹ̀rẹ́ mi kankan ah! bó mo wá fẹ́ wọ́n mọ̀ sí ọlọ́run bó mo fẹ́ wọ́n mọ̀ sí ọlọ́run. ìyẹn kọ́ ló máa sunkún sunkún yẹn o mọ́mí ẹ̀. ó dẹ̀ dá mi lójú pé torí pé wọn ò rí mi látànà torí ẹ̀ náà ṣe ń ké. ló lè fà. ẹ wò ó dá mi lójú pé tó bá rí mi wọn ò ní sunkún mọ́ ẹ jẹ́ ká wọlé. súlẹ́sẹ̀sì ká tẹ̀lé wọlé mi. ẹ jẹ́ ká lọ. ok ó yá wọlé. ojú òsì tá a fi máa rìn kiri fúnra mi. ẹ ẹ Àdùnní ìwọ́dà látànú Àdùnní Àdùnní wọ́n ah ti rìn ah ó fẹ́ pa ah ni. mami ẹ ọ bínú ẹjọ́ mi kọ̀ ah, mi ẹ ṣe máa bá tó ah, náà ah náà. ẹ o. ẹ pẹ̀lẹ́ bá bóun ló ṣe rí. mọ́mí tí bàbá ṣe ti wọ olùdí mi ò bá ti kú báyìí o. ẹlẹ́dàá mi ò ní jẹ́. àwọn ló ràn mí lọ́wọ́ tó gbé mi lọ sí ọsibítù torí ní àná tí mò ń kiri lọ ọ̀nà tí mo máa ń gbà lójoojúmọ́ ibẹ̀ náà ni mo gbà lánàá ṣàdédé ni mo rí pé èèyàn kọ́kọ́ ṣàdédé la nǹkan mọ́ mi lọ́rùn bí mo ṣe dákú nìyẹn o. nígbà tí mo fi jí báyìí ẹ̀jẹ̀ ni mo báńkì mi. wọ́n fún ọ lóògùn. wọ́n ti fi tipá bá mi lájọṣepọ̀. ṣé ìsìnkú ti sọ nǹkan ìbálẹ̀ rẹ dùn. Ah, ọmọ ti bàbá lóbi. Ah! ayé ní ká o ayé mọ̀ ní ká o ṣe ìrànjẹ́ ọmọ mi kí ló fi ṣe wọ́n ṣe ẹja ni. níbo làwọn ti wá níbo làwọn ti wá. yes ma eh, èmi àti ìyàwó àwọn sọ́nà mi lájọ ń bọ̀ láti ibì kan nínú mọ́tò hmm. láàrin arábìnrin tó ń pariwo pé ẹgbà wá o ẹgbà wá o wọ́n ti ṣe èèyàn kan lè ṣe nínú gbóńgbẹ̀ yẹn o ó lè dá wa dúró bá sì tẹ̀lé nìyẹn nígbà tá a máa débẹ̀ tó tọ́ láàrin ọmọ ní àdùnní àrí tó bẹ̀rẹ̀ sí ní ké kò lè gbéra kò lè yíra padà àrí ẹ̀jẹ̀ ní gbogbo díẹ̀ àrí pé wọ́n ti fi tipa balasi ah. bọ̀ kò dẹ̀ lè fi gbogbo ara rìn débi tó lè sọ̀rọ̀ náà àwa gbé àwa ní first thing ni pé ká kọ́ gbé lọ sí hospital ah. hospital táwa gbé dé èmi iná discharge. ẹni tó sì fi. ọ̀dẹ̀ náà sì tó tún wá gbà. ẹgbẹ́ ìwé máa gbé ní oṣù ẹ̀bẹ́ mi ṣe bí mo ti ṣe wọlé ẹ̀ tí mo ti rí nǹkan tẹ tẹ́lẹ̀ báyìí mo ní àfi bíi pé màá mi mọ̀ pé mò ń bọ̀ ni ah, kẹ́yìn kan kọ ọbẹ̀ wá. mo ní kí n gbàgbé kò bẹ́ẹ̀ fọ̀ lábàtà oyọ̀ bẹ́ẹ̀ tí ṣé o mọ bó ṣe débẹ̀ ni ah, ṣé bíbí kan mo sọ fún ẹ pé mo ti ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ ọ̀dọ̀ Yakudi òun ló nílò ẹ̀ ó láwọn ẹbí ọkọ òun fẹ́ dé ó ní ọlọ́run dẹ̀jì kí n bá òun ka ẹ̀kọ́ ó lọ́wọ́ òun ò dùn lẹ́fọ̀ọ́ kí n bá òun tún ro ẹ̀fọ́ ó nítorí ẹ̀kọ́ àti ẹ̀fọ́ ni wọ́n sọ pé wọ́n fẹ́ jẹ ṣé bí ìyẹn ni mo fi ní kí n ṣe mẹ́ta. Eh, màá mi sọ wá sanwó iṣẹ́ tẹ ṣe fún mi. Eh, ẹ mo ti lọ pé kó ti wà nílẹ̀ eh, kò ní lọ ní òfin kíní sílẹ̀ jẹ wà á gbọmọ ẹ wá lọ oúnjẹ wà nílé. ẹ sẹ́yìn tó ń jẹ ni. oúnjẹ oúnjẹ mo rò màlà. Ah, oúnjẹ wà nílé. ẹ bá ti sọ àmàlà yín gangan ni kókò. oúnjẹ wà nílé jẹ́gà lọ́jọ́ jẹ gàmá àmàlà tó gbóná fẹlifẹli. jẹ́wọ́ àánú jẹ́ kí gbogbo àmàlà fún yín. kí ló ṣe kí ló jẹ kí ló jẹ ah, ẹ gbà mí ah, mo dáre mo dáre kí ló dé yé ọlọ́run kí ló dé báwo ló ṣe ṣe ẹ ah, ẹ gbà mí mo dárò mo dárò mo dárò ọkọ yé kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run kí ló kí lọmọ yìí jẹ yé mo jẹ mo ní sẹ. Fọlákẹ́ ìwọ ló ní kí n káwọn ẹgbẹ́ wa fún ẹ kán wá kọrin fún ẹ kó lè jó o mo dẹ̀ ti kọ́ ọ wá ṣé inú ẹ yọ sí inú ẹ yọ sí. ẹ máa gbọ́ o ọ̀bùn ọ̀dẹ̀ ọ̀bùn ọ̀dẹ̀ lájẹun fámọ́wẹ̀ lóko la kúkú wà ẹ̀wọ̀ bùn ẹ̀wọ̀ dẹ̀ ẹ̀wọ̀ bùn ẹ̀wọ̀ dẹ̀ ó yá o ọ̀bùn ọ̀dẹ̀. nos vamos a ver. Lo que la púa. ṣẹlẹ̀ sí mi. ó ṣe ó ṣe o. ọ̀rẹ́ mi a máa lè béèrè lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé kí ló dé tó fi ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ kí n ṣe òótọ́ fún ẹ àgbélébù tiẹ̀ lélẹ́yìí àyànmọ́ ẹ̀ ni kádàrá ẹ̀ wá gbé ni ọlọ́run á dẹ̀ fún ẹ lágbára àti ìlòkù. àmì eléyìí pọ̀ o eléyìí pọ̀ o eléyìí pọ̀ gan ni ó pọ̀ gidigidi gan ni. ó ti tún wá sọ fún wọn ṣọ́ọ́rẹ́ yìí tó bá sọ yìí pé bí ọmọ ẹ ṣe dà yìí pé kò dùn ẹ kóun náà gbàdúrà kọ́mọ tiẹ̀ náà dáadáa fúnra ẹ ṣe. ẹ gbogbo yín ẹ gbalẹ̀ àwọn òbí tó bí yín lọ́mọ lọ gbalẹ̀ àwọn òbí yín lọ. abẹ́rẹ́ ìsọdúnlẹ̀ ìsọdúnlẹ̀ ìsọdúnlẹ̀ ìsọdúnlẹ̀ ìsọdúnlẹ̀. fọlákẹ́mi fọlákẹ́mi oúnjẹ yẹpẹ ha ayé mi kí ló ṣe fọlákẹ́mi kí ló ṣe torí báyìí ah fọlákẹ́mi wojú mi wojú mi má jẹ yẹpẹ ha ẹ wù ẹnu ẹ ha. ó ti dé ah, ah, ah, mo ní ọjọ́ ń jẹ́ yẹpẹ má má má jẹ jẹ má má ní sori sori gbogbo ẹni tó ń jẹ yẹpẹ sí jẹ bí mo ní ọjọ́ ń jẹ yẹpẹ. kí ló ṣe fọlákẹ́mi tó ń jẹ yẹpẹ nítorí ọlọ èmi náà lọ síbi tán ti ń fóònù mo pè ẹ́ títí títí títí ọ̀nà ẹ tó jìn ní bẹ́ẹ̀mi náà ṣe rí náà rèé akọ̀dédé jí la dẹ̀ rí wípé ọwọ́ rọ eh, orí wọ́ gbogbo ẹ̀ wọ́ mọ́ra wọn àpilẹ̀ ní sáré káàkiri láti gbà yẹn. mọ́mí bọ̀ kí ló tún sí lọ́wọ́ tọ́wọ́ yìí rí báyìí. mo máa ti ẹ̀sùn ni labájẹ́ ẹ̀sùn gbà tá a ẹ̀sùn gbà tá bá ní ìyá ní o yé jẹjẹ pẹ́ yé jẹjẹ pẹ́ àná ẹ̀ màánú ẹ̀ nìsín. Eh, ní nígbà tí labá bá bẹ́ẹ̀ o àpilẹ̀ ti sáré káàkiri ọ̀nà ẹ tó jìn ni ò jẹ́ kí n rí ẹ mo ti lọ sílé àwọn onífọ́ọ̀mù. àná má jẹ yẹpẹ mọ fọlákẹ́mi stop it stop it ha mọ mi bọ ṣé fọlákẹ́mi ò dáyẹn mọ̀mọ́ ni. kò dáyẹn mọ̀mọ́. kò tún dé mi ọkọ ẹ mọ̀mọ́ fọlákẹ́mi stop it ná má jẹ yẹn. kò tún wọ ẹyẹ bí ìgbà tó jẹ́ pé àwọn tó ń bá ṣeré ah. ládùúgbò ni wọ́n máa ń bá wọn ah. ṣeré tí wọ́n máa kọrin fún tá a máa jó àwọn olóró bíi. nǹkan ti ṣe mí mẹ́rin kí lẹ wá lérò pa máa ṣe báyìí mọ́ mi ẹ jọ. ọkọ̀ bíi tí wọn náà bá mọ̀ tá a bá lè lọ ó fẹ́ mo ṣe òṣìṣẹ́ ìyá ló ń kélé o ìyá ló ń kélé ọmọ ìsámu yan yẹn báwo ló ń ṣe fẹ́ jẹun báyìí. mo ń fún lẹ́kọ̀ọ́ tòwé jù. Fọlákẹ́mi stop it let's go inside. gbé gbé bá mi gbé bá mi gbé ah. bá mi gbé. Fọlákẹ́mi Fọlákẹ́mi kò ṣe mí o. bá ń gbé wọlé kí kí mi fọmọ ìlú oúnjẹ. bá màmá mo tiẹ̀ lẹ́gbàá mo lẹ́gbàá tí mo fi nà mo lẹ́gbàá tí mo fi nà ó máa jà ní pẹ̀lú yẹ̀pẹ̀. ṣáà gbà ní. Ọgbà síbí. Ọgbà àánú mi. yé. fọlákẹ́mi ẹ gbà mí ẹ bá mi gbé ah, ah, fọlákẹ́mi ah, fọlákẹ́mi. gbé gbé kí ni. ẹ ó jẹ́ àwọn ọmọdé náà. ọ̀gá tó lè àdúrà sórí ẹ̀yìn. ọjà ọjà tó lè kọ́ ọjà kí ló ṣe é. Ah, kí ló ah, ṣe ah, é. bàbá gbé. bàbá gbé. bàbá gbé. ọlọ́run mú ẹ lọ. tó bá padà jí. ó máa gbé. tó bá padà jí. tó bá jí. ẹsẹ̀ máa pààyàn ní àbí. ọ̀yà gbé mú kí tí a ẹ̀mí kọ́ mi lọ́wọ́ ẹ̀ pàlú bíbí. gbẹ́gà kí ló ṣe bàbá ewé mi ṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o fẹ́ dọ̀wúlẹ̀ ládùúgbò mi àbí sórí ẹ máa bẹ wo máa bẹ ṣe. ọwọ́ ti fún mi. Ah, mama mama mama Fọlákẹ́ mi mama Fọlákẹ́ mi mama mama Fọlákẹ́ mi ọmọ ọ̀kadà ti gbọ́ ọmọ yín ó ti gbọ́ Fọlákẹ́ mi. ọmọ ọmọ wo ọmọ ta ni fọlákẹ́mi ọ̀kadà ti gbá wọn. ọ̀kadà gbá wọn tèmi níbo lọ̀kadà ti gbá. wọ́n ní sálẹ̀ ń bẹ̀ yẹn. ní sálẹ̀ ní sọ́bẹ̀ ní sọ́dẹ̀ ní níbo lọ pẹ́. ní sálẹ̀ ń bẹ̀ ní. Ah, ẹ gbà mí kó tó pa màmá tó bí mi lọ́mọ nìyẹn òun ló dé fa ìdídẹ́ iná ṣe fọ́ lójú. orí wàhálà pé mo fẹ́ lọ òyà rẹ̀ ń bà wọ́n ní ọ̀kadà gbà ibẹ̀ lójú mi fọ́ sí pẹ̀lú bójú ìṣe wá fọ́ náà mo rò wípé tẹnitẹni tàkísà ń ta àtàn èyí tẹ̀yàn bá bí ni ó kà ó ẹ bá ń gbọ́mọ ọmọ mi kí n máa tọ́ òun mo bí wọ̀ dàgbà gbòòyà mo tọrọ owó àwọn ará àdúgbò pàápàá ń gbà kan ọ̀dàwòjọ fún mi ọlọ́sàǹsẹ́ tó fi dàgbà àgbà náà ló wá dà yìí láìsàn sí í ṣe mí kò ní dáa ń gbọ̀nà ọ̀run lọ kò mọ mọ̀tòótọ́ ayé rẹ Fọlákẹ́mi lórúkọ ìyá rẹ ń jẹ́ èmi Àbíkẹ́ yìí sì mú bí. màámi ẹ ṣe mí ṣé bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣàlàyé fún mi ẹ̀yin dẹ̀ ni mo gbójúmọ́ níyà tó bí mi lọ́mọ ẹ̀yin sì ni ọmọ jẹ́yà mi lọ́jọ́kọjọ́ àmọ́ gbogbo kan tẹ̀ ń sọ yẹn dẹ́rù bà mí máa ń mi ẹ dákun. jẹ́ kí kí lọ́ba ní ṣe oúnjẹ kí nìkan tẹ máa jẹ. ìjẹun ẹnu mi ò ṣí òbí tó pé ń lé mú. màmí bẹ́ẹ̀ ṣe jẹun yóò dáa ṣé mo kò ó máa máa fa nǹkan sí yín lára ní ìjọ bó ti ṣe oúnjẹ kékeré bóyá rice kẹ̀tì ẹ̀jẹ̀ díẹ̀. tó bá ti yá kó yá ọjà ẹ̀ ìyá ìpọ̀. bẹ́ẹ̀ ṣe ń sọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí wọ́n máa sunkún mi. ẹ kí láàbọ̀ lọ́run ṣe ṣàdáríjì wọn. mọ́mí ẹ ṣe mí àmọ́ tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ tẹ̀sán ẹ fi ṣe mí mo dáríjì yín. Hmm. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ wọn. sorry. Mm. Mm. Mm. ẹ pẹ̀lẹ́ ọlọ́run fún yín lálàáfíà. mọ́mì ìrònú pẹ̀lú nǹkan tó ń ṣe yín o. òun ló ń dá àárẹ̀ sí yín lára yìí ṣùgbọ́n bó ṣe lè kó jẹ́ ẹ máa wà òkè ṣe ti gbọ́. ṣùgbọ́n tí n bá ti kọ̀ nǹkan fún yín sìn màá fádùn ní kó lọ rà ní fámásì tó bá ti mógùn yẹn dé kẹ́ máa lò ó kára yín lè tètè jí pépé o ṣe ti gbọ́ Àdùnní tí bá ti ń lọ sìn mo máa kọ àwọn oògùn kan fún ẹ màá dẹ̀ júwe fámásì tó ti máa rà fún ẹ tó bá ti ra àwọn oògùn yẹn tí bá ṣe kọ́ kí mọ́mì máa lò ní kó ṣe máa fún wọn lò kára wọn lè tètè yá dáadáa torí ìrònú tó wà lára wọn á lè suppress wọn ṣó ti gbọ́ kò dé jẹ́ kó máa jẹun dáadáa kò sí ọ̀la ẹ gbàdúrà fún mi òbí mi gbàdúrà fún mi àdúrà kò gbà kí ni bá ti ṣe kọ́rọ̀ mi kò dá. àwọn pọ̀ yẹn wọ́n ti jà ìpínlẹ̀ tí náà miss call tó pọ̀ gan-an. bẹ́ẹ̀ o oh. àǹfààní tẹ́lẹ̀ ń kẹ́sẹ̀lẹ̀ àwọn tó fẹ́ gbé Toyota Camry two thousand and twelve model yẹn wọ́n ní àwọn ò ní lè sanwó. kí ló ń sọ kó ṣẹlẹ̀. wọ́n ní èsì yẹn kò chill kò tutù dáadáa. èsì yẹn ò tutù dáadáa. kò tutù gbà tó wọ́n test ẹ̀ tí wọ́n run everything la rí pé kíní yẹn ò tutù rárá. wọ́n tún tán sẹ́yìn látọ̀ òun ó ta á test ẹ̀ òun gbàtọ́ dé kí ló ṣẹlẹ̀ sí èsì yẹn. inú mo ọ̀pọ̀ ló pé kò kàn ṣiṣẹ́ náà ni. àbí ẹ̀ get setting ẹ̀ ni i get everything i set ẹ kò tutù ó kàn wọn agbígbóná ló ń fẹ́. ìyẹn ló fà á tán fi sanwó mọ́tò yẹn àbí. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ wọ́n sọ pé ta bá ní irú yẹn gangan gangan gangan tó jẹ́ same colour báwọn ṣe lè patronize wa. kò sí olùkúlọ̀ ẹ̀ ń lẹ̀ náà anyway màá sọ fẹ́gbọ̀n lókè màá ní kí wọ́n bá gbé the same colour ẹ̀ wá àǹdẹ́ ilé gangan kan aláwọ̀ akákọ̀ọ́ ọ̀bọ̀ tọ́mátì aláwọ̀ a máa pa àwọn tó ń ṣe é sí wọ́n máa ṣe ìyẹn òun sí nǹkan tó le. àbí ọ ọ̀wá mi kan má lè san owó yẹn mo ti bìlí pa máa owó yẹn máa gbowó yẹn léyìn. ṣé rántí pé àwọn kọ̀ǹtínà mẹ́rin ló wà lórí mi mo ti gbọ́ ẹ máa lọ sọ́ọ̀bì sí i. ẹ bọ bàbá owó tẹ ní kí n lọ sẹ́yìn láàárọ̀ yẹn mo ti sẹ́yìn rẹ̀ mo lè ti fi bank teller sínú ọ́fíìsì yẹn. ok so mo ti o dẹ̀ ti pe manager yẹn pé o ti sẹ́yìn lówó yẹn. of course mo ti ṣe immediately tí mo ti sẹ́yìn lówó fún. alright mo ti gbọ́ màá pè é later ẹ máa lọ sọ́ọ̀fíìsì mi. ok alright ṣùgbọ́n. owó yẹn dùn mí sá sẹ́mi lé lórúkú yẹn wọlé lọ́sàn-án báwo ni báwo ni. fine sir. jókòó. ẹ ṣe kò ní sọ. a máa rí ẹ. ẹ sà mo fẹ́ rí yín sà. ṣé kò sí. kò sí nǹkan kan sà. ó rẹ mọ sí. mọ sí ẹ kí ló ṣe wọn. mo nǹkan tó ṣe wọn kàn ṣàdédé bẹ̀rẹ̀ náà ni àmọ́ sickness yẹn ó pọ̀ gan ni o kódà ìgbà tí mo lọ ra oògùn fún wọn tí mo rí pé oògùn tí mo rà fún wọn ò ṣiṣẹ́ dókítà wa kí lọ́wọ́ twenty five thousand naira wa kò lè síbi tí mo ti fẹ́ ra dúró owó yẹn. àtùnú sí yẹn náà ló wá tẹ fún un mo sọ fún ẹ pé anything tó bá ti ṣẹlẹ̀ sí ẹ àbí nǹkan kan kí nǹkan tí mọ́mí bá need má wulẹ̀ bọ́dọ̀ ara ẹ kó tẹ́ ẹ láti dọ́dọ̀ mi ah, ó yẹ kó pè mí ni nà ó. mo fi nọ́mbà ara lè kan pè yín ẹgbẹ́ mi. Oh, nọ́mbà ẹ máa wà náà nọ́mbà tó ti pè mí mo ń charge fóònù yìí tí má rí gan mo lè má gbé tó gbé mi ní nọ́mbà yẹn lọ́wọ́ ẹ ó mọ tí má ṣe. má má kọ́ ẹlọ́gbẹ́ sọ ọ̀dà. kò ṣe bíbí la rí yẹ́sà jọ jẹ́ kí n parí ọ̀rọ̀ pẹ̀lú ẹni tí mò ń bá sọ̀rọ̀ máa rí eléta. ẹyin ẹyin. ó mọ kọ sáà nìtú gbé báyìí ẹ kí sáré àpéǹsì ló wà. tọ́ba ti fi rẹ̀ yẹ ẹgbẹ́. ok sir. O mọ̀ kan torí jọ́ mi tó bá fẹ́ máa pè mí tó rí mi pè má wulẹ̀ lo nọ́mbà oní nọ́mbà mọ́ o fún mi màá tẹ nọ́mbà mi sórí ẹ̀ ń sìn jẹ́ kí n bẹ stọ̀ ẹ̀ gba fóònù gbìyànjú kó dáì nọ́mbà tí mo fi sórí ẹ̀ yẹn nọ́mbà mi nìyẹn ìkànnù àwọn nọ́mbà tó wà nílẹ̀ yìí ìkànnù àwọn nọ́mbà yẹn nìyẹn. kírẹ́dìtì wà lórí ẹbí ten thousand. wọ́n sọ nǹkan tó bá fẹ́ tí n bá lè ra ẹwà máa send àwọn ọmọ mi wá wọ́n wá fún ẹ ní nǹkan tó fẹ́ because bó ṣe fi màmá ẹ̀ sílẹ̀ ń lé kò wá ókè o ìwọ ló sọ pé ara wọn ò yá yìí ipò owó náà fẹ́ wà níbi tí wọ́n wá ń sìn so so dẹ̀ rí ti owó tó sọ ni. ṣé ẹ fún mi ní fóònù mi sá. of course. láti ta àwọn nílé lọ́kọ̀ fún nọ́ọ̀sì tó fẹ́ tọ́jú wọn kọ́ lọ yanjú nǹkan tó máa fẹ́ rà. I know ó tún lè ní nǹkan tó fẹ́ rà ṣùgbọ́n. máa máa máa adùn máa wọ èmi kọ́ lọ ẹ̀kọ́ fọpẹ́ fún mi hmm? ọlọ́run ọba kò máa tó pẹ́ fún nígbà gbogbo wípé èmi àti ẹ mọ́ra ọlọ́run dẹ̀ fi àánú ẹ̀ sí mi lọ́kàn pẹ̀lú màmá ẹ̀ ṣùgbọ́n ọ̀bọ̀dá rẹ̀ ọlọ́run á fún wọn lára dá jẹ́ kí n sinmi ṣùgbọ́n. ẹ àti dúpẹ́ àti ìlàrí jọ wọ́n mi nìkan wọ̀ ẹ ẹ ẹ gbọ́ ọ̀rọ̀ jákì yìí ok. ó nu o ó náà nu o tó bá yá wọn lẹ́nìkan ológun tó bá yá wọn lẹ́nìkan ọ̀yà wèrè ó lọ mú orí ọ̀gá ẹ̀ nílẹ̀ adáhùn ó ti bọnu garawa ọ̀nà náà dàtà fi nítorí ọ̀gá bọnú garawa báyìí nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ mò ń ṣiṣẹ́ bóyàn wọn ò sì fi sẹ́yìn mi kéèyàn máa ṣiṣẹ́ erin kọ́mọ jẹjẹ lírí what rubbish ẹ kàn sọ fún mi ẹ káàbọ̀ jàre àǹtí àǹtí Lydia ẹ káàbọ̀. ọ̀gá ẹ̀ wọ́n jáde wọ́n ní wọ́n lè lọ́ọ́ jìnnà bẹ́ẹ̀ wọ́n fònà títì wọ́n lọ mú àwọn kankan ìwà títa wà ní ẹjọ́ ní gbólóhùn àṣọ. ẹ mọ wo ti jàre mo ń yanjú nǹkan kan láàrin èmi àti èmi àtara mi náà ni. Ah, ah, hmm. ṣé kò le ṣá. kò sí kò sí kò le kò rà kò ń ṣe nǹkan tó le rẹpẹtẹ náà. ẹ kí wàá ló ṣẹlẹ̀. ẹ mọ wo ti yín mo mọ tí mò ń sọ ìṣẹ́bẹ́yìn lẹ́yìn dúró yìí àbẹ́yìn kọ́ lẹ́yìn dúró yìí èèyàn lẹ́yìn o bẹ́ẹ̀ ṣe dúró èèyàn níyìn lẹ́yìn jésù ẹ̀yin ló kàn nínú kárùwà síyàn jésù làmọ̀ tó níwà pẹ̀lẹ́ ẹ̀yin tó lẹ́nìkejì tó níwà pẹ̀lẹ́ tẹ́ ẹ bá wá bí ẹ̀yin ò nítorí pé bóyá ẹ lówó ẹ mọ̀wó wá bí ẹ nítorí pé ẹ tó ń ẹ ẹ kẹ wá tẹ̀bà ti olówó pé à dandan dandan kẹ gbowó kúrò lọ́dọ̀ olówó ẹ tó wa fún lówó ti ni síbẹ̀ yìí rèé bí àárẹ̀ èkó lọ́rọ̀ yín bí ọba pọnmọ yọ pọn báàgì ẹ mú kankan wọn bí sáà ni ó túmọ̀ sí pé ẹ̀ ń dá sí ní iléeṣẹ́ yìí kan wà pé olórí burúkú ni wọ́n àwọn wèrè òfò ẹ̀rùn pé tí wọ́n bá wá bí bí àwọn tí wọn àkúbè ni àwọn èèyàn kàtà ń gbá tó kún bọ̀ yín ni láyé tiwọn láì sọkọ̀ tó má dé bí tí wọn bá dé bí wọn rí pàwọn ìgbà kankan kí wọn tó lọ ni àwọn náà wàá dà wọn rà dáadáa wọn jà wá wọn àsojú bí ẹni tó so gbọ́n ṣẹ̀ṣẹ̀ nàta ti ń sọkún nígbà tó mi ojú ń sàbọ̀lẹ̀. tó má dé. ìṣòro ọ̀rọ̀ tó ń sọ yẹn ó fẹ́ máa rú mi lójú ni nǹkan tó ń sọ fún mi tó ń gbìyànjú àti sọ fún mi hmm. sí ni wípé ẹnìkan wà tó ń wá kúnlé wá síbí báyìí hmm. tí ò ṣe èèyàn tí ò dá tó mi ẹ wò ẹ wò ẹ wò kì í ṣe pé bóyá mo ẹ mo fẹ́ mọ dákọ ẹnì kankan àmọ́ ẹja mọ́rọ̀ ọ̀pọ̀lọ́ níta bá débi irú ẹja fò ẹja ẹja mẹ́nu kò bẹ̀. sẹ́mi àti ẹwà jàlá ajálè ju ara wa ni. ooo àní ẹja mẹ́nu kò bẹ̀. aṣáálẹ̀ ju ara wa bíbí larí jà ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń wá bí ni èèyàn dáadáa ní ẹ̀sìn mi náà. ẹ máa ṣe bí ẹni pé èrò nǹkan kan ti kò sí wàhálà. gbogbo ètò tẹ kọ́kọ́ fi ń pariwo ẹ náà kọ́kọ́ ti ẹ̀rà kókó fi sẹ̀lẹ́ńkẹ́ ọkùn ṣèbí owó lẹ fún mi yìí nísìn ṣé kì í ṣe pé bóyá tẹ fún mi nísìn kò ṣe pé bóyá ẹfẹ mi fi gbọ́ tẹnu mi délẹ̀délẹ̀. rárá o mo kàn fẹ́ wọ nǹkan tó ń trouble lẹ́ni mo fẹ́ fẹ́ solve it tó bá any problem i will solve it. tèmi náà rò tí mo ṣe fẹ́ sọ tí mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ owó tẹ fún mi yìí lónìí nìkan o àwọn ìwà yín sí mi tẹ́lẹ̀ òun lè mí rò o sọ̀rọ̀ mi yé yín ṣe láàrin mi àti yín ẹni tí ń ṣe tèèyàn yẹn mọ̀ àwa ń ṣe ti yín àwa dúró tẹ̀yìn àwa jọ lẹ̀pọ̀ ni sọ̀rọ̀ mi yé yín àmọ́ tẹ̀yìn ò bá sí bímọ àwọn alábẹ̀yìn bọ̀bọ̀jẹ́ kan wà wọn ní ẹbí wọn níran kankan wọn ni wọn máa wá bí wọn wà bí wọn wọ kò ní dókè kò ní délẹ̀ wọn la ìkan ẹ má bínú pé wọn la tọ̀dọ̀ yín o sẹ́mu pé yìí ní bọ́tìnì àwọn gbogbo bọ́tìnì tọ̀dọ̀ tí wọn ò lè pé kò pé rí wọn bá wọ sọ báyìí bí bọ́tìnì ṣe tò tẹ̀léra wọn sẹ́mu pé bọ́tìnì tò tẹ̀léra wọn ní ibi aṣọ tẹ́yìn wọ̀ tí wọ́n gbé kẹ́rí bọ́tìnì ń bí kí méjì ó ti yọ sọ̀nù ń bí bí wọ́n yọ jẹ ni bí wọ́n yọ sínú ibìkan ni kò sẹ́ni tí ó mọ̀ ẹ kàn torí bọ́tìnì ń bí ẹ torí ń bí ẹ torí tí tó ṣòfò níbi ojú kínní gan ó lè ṣòfò dànù ẹnìkan kí ni ó kọjá máa ń ta kí ni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àbí kínní kan àbí kínní ọlọ́gẹ̀dẹ̀ onímọ̀ wá bí ọmọ òun sì rèé mélòó lára wèrè báyìí lọ wọ aládùn ni olóhùn adùn ní tó ń tọ̀gẹ̀dẹ̀. tọjá wa wà báyìí. tó kàrà sójú báyìí tó pupa báyìí. gbígbà hmm. tó yẹ pé ẹmọ kí wà wà kó sàn wálẹ̀ báyìí gbígbà tó ń nàyàn tí omi ojú ń sàn wálẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí. kúnlé wò náà tó solo adùn wá kúnlé tèmi wá síbí. oh god ṣé mo fẹ́ máa parọ́ ni. irọ́ mi ò lóun parọ́ but ah, ọmọ tí mo sọ yìí local girl mà ní. ẹ local government girl náà ni mo mọ yìí ń jiyàn èmi ò sọ pé ọ̀dọ́ka local government ni bó ṣe wà kò gbé èbó kò no english no pidgin kò gbọ́ nǹkan kan lẹ́yìn kọ́kọ́ wà bí ó dà tó bá wá bí bí ò ṣe wá gbọ́ nǹkan kan ní tí wọ́n fi ń gbowó lọ́wọ́ ọ̀gá ni òye mi bóyá tó bá ti kù díẹ̀ kò dé bí yóò tọ́ nǹkan lá ni gbogbo tó bá débi tó bá lòun fẹ́ gbà ní oko kódà kò débi kó lòun fẹ́ mọ gbọ́kọ̀ ìlọ ọ̀gá rẹ́dí àti gbé fún un. ó dà ilé kan wá tẹ́ ẹ bá mi tí mò ń para mi lórí tí mò tí mò tí mò ń yà wèrè mi lórí bó ṣe débi wọ́n kàn tàkà kúnlé mo ní ìdí iye báyìí ọ̀gá sì tọ́ bá kò wọ́n sì kúnlé lọ́wọ́ ètò wa dùn mí jù tó jẹ́ kójú tó jẹ́ kórìí mi ọmọ gba yé tó yìí mi fi gba yé ó ní ti fóònù ọ̀gá wọ́n kàn ní kúlé i need your phone ọ̀gá kàn mú síìmù ni wọ́n kàn yọ síìmù ni bóyá wọ́n sọnù ni o bóyá wọ́n rún jẹ ni o bóyá wọ́n sọ sínú àpò ni o mọ̀ wọ́n kàn sí fóònù lé lọ́wọ́ ni ó ní mi gba yé fóònù tí mo ti ń sọ tẹ́mi ti ń sọ ti pẹ́ẹ́pẹ́ kọ́ńtàn kàn mú fóònù yìí o tó bá ti lò díẹ̀ tó bá ti bọ̀ náà jọ bọ́ tó sọ fún mi pé o bọ́ àfẹ́dọ́gbìn náà. kí ló mean ṣó mú ìgbà tí mo ti pe fóònù ẹ̀ fóònù ẹ̀ dà fóònù ẹ̀ dà. but kò sí fóònù mi lọ́wọ́ mi tẹ́lẹ̀ fóònù mi wà ní ọ́fíìsì tó ń bá mi ṣáàjì. wáyé fóònù yẹ kí tọ́jú fóònù dà. àìkú mo ti fún àdùnnú náà yẹn mo ṣe lọ mo ṣe lọ tán sínsìn ló máa wọlé yẹn wọ́n bá mi ó ní màmá yẹn pé ara wọn ò yàtọ̀. jóná jóná jóná ní gbogbo ẹ̀kọ́ òfin adùn phone. fóònù òfin new phone ṣẹ̀ṣẹ̀ get fún private line ẹ̀. ọmọ tí mi ò gbé mo sọ fún ẹ ọmọ ẹ dẹ̀ ní wàhálà kan ṣẹlẹ̀ ń lé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ tí mo sọ fún ẹ yẹn pé màmá yẹn fọ́ lójú fún màmá yẹn ó sick débi kó serious gidi gan. no no no mi ò understand mi ò understand this has nothing to do with it ara màmá òyà ẹ̀hẹ́ ìyẹn ló fi fún fóònù. ẹ ẹ kò mọ̀ kan ó ti ń pè mí ó ní nọ́mbà tó ń fi ń pè mí pé mi ò mo dẹ̀ believe pé torí pé mi ò mọ nọ́mbà yẹn ni wọ́n á fún ní fóònù yẹn wípé tó bá fẹ́ pè mí kó pè kan nínú nọ́mbà eléyìí pé kò ní sí pé tó bá pè mí ní pé ìjayà àbó nídìí anything láti tọ́jú àmá yẹn kò ní sí pé wọ́n máa dààmú kó tó rí mi má kàn rí lọ́wọ́ kan má dẹ̀ lọ drop ẹ̀ communicate. mo ní mi ò fẹ́ mi ò fẹ́ kí ló dé henceforth tó bá fẹ́ ṣẹ́ ní ìfún kọ́kọ́ sọ fún mi náà ìfẹ́ wà láà o nǹkan tí mo fẹ́ nìyẹn o èmi ò mọ. tó wá jó obìnrin ṣe tó bá máa rórùn kan bẹ́ẹ̀ sí mi sọ yẹ kó jẹ́rú ọmọ ẹ ló máa rórùn ẹ̀ sí mi. ẹ ọmọ kó òun ò ní tibi ó jọ mi ṣàfẹ́ mi fẹ́ tó bá fẹ́ ṣe ní tèfù obìnrin sóbìnrin jẹ́ kájọ máa communicate máa rán èmi sí i. mami mami mami mami. Mami, Mami, ewu ẹdì oògùn tí mo sọ fún mi fẹ́ lọ bá rírà mo ti want ẹ̀tẹ̀ Mami. yẹ wá lóògùn yìí màámi Mami, Mami, Mami, màámi màámi màámi màámi ha ẹgbà mi tẹ̀mí bá mi tari kí n pépè màámi ha ah, tẹ̀mí Mami, Mami, ah, Mami, ha màámi màámi màámi ẹ̀dìjẹ́lẹ̀ fún Mami, Mami, fún mi màámi

sí mi ẹlẹ́fẹ̀kọ́ méje o ìyàwó máa ń bá. ọkùnrin má fọkùn ṣe ẹ lẹ́yìn gbogbo apáta lọmọ pé ikú tó pààyà jù ní owó ńlá ló dáa ọmọ olówó ọmọ olójú ẹni bàbá wa tẹwọ sáfẹ́fẹ́ rẹ ìwọ ni màá kọrọ kó Ah! àdúrà ti tó bí mo kàn jẹ́ ṣe yóò bá mi. ẹ wo ṣẹ́nikú tó pàyà dùn ni àbí tó máa mú mi lọ ní o àbí tó máa mú mi lọ ní sí yájú ni o bẹ̀rẹ̀ sí yájú ni o. àdùnní kò ṣeé ṣe ẹni tó ti kú ti kú òjijì lásán làwọn ò lẹ yìí má bàrà jẹ́ ju àtọ́lé. mọ́mí ò lè kú àfikẹ́. ìyẹn ni pé àbíkẹ́ ti kú ó ti fi wálẹ̀ lọ. ẹ̀bá má jẹ àbàrà jẹ jù ṣèṣì mọ̀ wípé ọ̀ṣàmọ̀ yóò lẹ́lò míì yóò ṣàwà kí oró ní tí gbogbo wa sì mọ̀ wípé akínhoró òun lolùtọ́jú òòṣà ọmọ yìí ni ẹ bá jẹ́ agbájúmọ̀ ká tọ́jú. má ṣe o ike ti da ike ti gbé èso ló ti là ó ti là dànù abẹ́rẹ́ sọnù àlè rí mú ọkọ̀ ó máa ṣe ó. Ẹ̀rọ mi rí mú oúnjẹ. Ẹ̀rọ mi rí mú oúnjẹ. Ẹ̀jẹ̀ mi ìṣẹ̀dá mi ti ní àpò ọdẹ. mọ́. ronú mọ níwọ̀nba o torí gbogbo wa la mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ ewu ńlá ni àmọ́ gbogbo ìjókòó yìí wá mú un dá ẹ lójú pé ní ìgbàkúgbà lóòrèkóòrè ìyá kankan ò ní ẹ jẹ. àmín. Hmm, kò má o. ìwọ ọmọ yìí. má. Hmm, bó o ti rí wa yìí kí ni o lérò wípé tàbí báwo lo ṣe lérò wípé àjẹsí ẹ. ìyá mi lè jẹ ẹ dẹ̀ tún jẹ́ ọ̀rẹ́ mọ́mì mi. Hmm, hmm, òkú làkàyè òkú làkàyè sórí ọ̀rẹ́ mọ́mì yẹn la jẹ́ ìyá títì ẹ náà la tún jẹ́ ṣó gbọ́ mi bó ti wà yẹn ẹrù wa ni ẹ o àbí òye ẹrù títí wa ni ìwọ jẹ́ má darí ẹ láàmú bí mi pé kí ló dé ìyá rẹ ti ṣiṣẹ́ lẹ̀ fún ẹ jẹ ah òun àyíká má jẹ́ ó yà ẹ́ lẹ́nu ìyá tó bí ẹ ó ti ṣiṣẹ́ lẹ̀ fún ẹ gbogbo ohun tó bá ń fẹ́ pátá ó ti wà nílẹ̀ tó o bá ti ń rí mi tó o sì ti ń rí àwọn mọ̀mọ́ rẹ méjèèjì àbùṣebùṣe gbogbo ohun tó ń fẹ́ ó ti wà nílẹ̀ àmọ́ ṣe fún ẹ kí wọ́n ti mọ́ bèrè ni tó o bá ti lè lanu bèrè pẹ́rẹ́ ó ti di ṣíṣe sọ̀rọ̀ mi yé ọ fọkàn ara rẹ balẹ̀. Mm? ọmọ mi má tó ń kó bá rú ẹ lójú kó pè wá ṣàkíyèsí a máa tọ́ ẹ sọ́nà tó bá lóhunkóhun tó fẹ́ ìwọ pè wá gbogbo ohun tó bá ti fẹ́ láṣẹ fún kí ó dáa fún ọ àmì mọ́ ṣòríire àmì mọ́ ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn gan ni ẹ ṣé gan ni mà àmọ́ inú mi ò bá dùn tẹ́ ẹ bá fi mí lẹ̀ nígbà kọ̀ọ̀kan ọmọdé ọmọdé sì ń ṣe ọ ah! a ní kó máa yọ̀ kínú ẹ máa dùn má jẹ́ kẹ́rù bá ẹ tó bá ti fẹ́ ni o sọ má dára rẹ láàmú yóò yẹ o. ire ò mọ bá ọ pé àánú ò mọ bá ọ pé àrà ó tù ẹ ò ní banújẹ́ hmm, kó rí bẹ́ẹ̀. ẹ ṣe gan ni mà ẹ ṣe mà. kò yá àtúndú ká kò dára yá. Adúlé. Sọ. Kò sí nǹkan méjì tí mo pè fún ọ. Nípasẹ̀ nǹkan tí mo ń gbọ́ ní àdúgbò yìí. Gbogbo bí gbogbo àwọn àdúgbò ṣe ń bẹ́ẹ̀ tí wọ́n sọ fún mi ojoojúmọ́ ló ń sọkún pé wọ́n fi oúnjẹ lu ẹ̀ títí wọ́n ló jẹ ojoojúmọ́ ìgbìmọ̀ mi ẹ̀ ìgbìmọ̀ mi ẹ̀ ló ń bá àtúntò kí ló fẹ́ kí n tún sẹ́yìn mọ́ ṣé bí ojoojúmọ́ ni mò ń pè ẹ́ lórí fóun tí mò ń sọ̀rọ̀ mi ò sá fi ẹ́ sílẹ̀ nígbà kankan nígbà tó kàn tó jẹun sí tó ń fojoojúmọ́ bànújẹ́ tó ń ké so fẹ́ sọ̀rọ̀ ẹ dáràbọ̀ ara ni ó dẹ̀ gbé bànújẹ́ kó gbé kúrò lọ́kàn ok plan mi lélẹ̀ tó bá máa convenient fún ẹ bóyá kò fẹ́ kan move síbi for some time so that ọ̀rọ̀ mọ́mí alẹ́ kọjá lọ lọ́kàn tó bá dẹ̀ pẹ́ díẹ̀ tó ti jára nù tó bá fẹ́ padà nígbà yẹn á wà òkè fún ẹ pàápàá jùlọ kan tó bá fẹ́ padà sílé mi ní jẹ́ kó padà sílé yẹn lọ torí mo rí pé ilé yẹn ò síbi tó yẹ kó gbé mọ́ mo ṣetán láti gbalẹ̀ fún ẹ bó jẹ́ ìlú wàá wà òkè ń bẹ̀ so that wàá lè plan another new life àti gbogbo rọ̀tìrọ̀tì àti ìrònú bó ṣe ń bára jẹ́ ẹ̀bà ọ̀rọ̀ mọ́ni bóyá tó bá lọ tọkọ tó padà àbí kí ló fi. ju gbogbo nǹkan ẹ̀ á lọ nírọ̀rùn tí kò ní nira mẹ́mọ́ mo fẹ́ kó gbé ìrọ̀rùn mo fẹ́ kó gbé kúrò lọ́kàn ṣùgbọ́n ìwọ ọlọ́run alágbára wá ṣàánú fún mi ayérayé gbọ́rọ̀ mi ìgbèjà mi dàbàjẹ́ kojú tì mí owó ńláńlá ipò ńláńlá olú ọlọ́run alàyè kan máa fi wá mi rí ayérayé wá ṣàánú fún mi ọlọ́run wá gbọ́rọ̀ mi wá gbèjà mi jà jẹ́ kó kìkì tèmi náà búyọ jẹ́ kó mọ̀ mi jẹ́ kí n ní owó ibi táwọn èèyàn ní owó sí ọlọ́run má yẹ kí ìyà yìí jẹ mí gbé ọ̀rọ̀ má yẹ kí ìyà yìí jẹ mí gbé olú ọlọ́run alàyè wá ṣàánú fún mi bàbá wá ṣàánú fún mi ah, àwọn kúkú tó dẹ̀ ṣàánú mi náà olú àwọn ti ní owó bàbá bá mi fún wọn ní owó sí owó tó ń tó owó owó tó tó owó olúwa bá mi fún wọn bàbá wa ṣàánú fún mi kájé wá mi rí owó tálánú mi bá wà ìṣọkùnrin ní ìṣọbìnrin ní jẹ́ kó máa fàánú wá mi rí lákòókò yìí jẹ́ kó máa fàánú wá mi rí lákòókò yìí olúwa wa ṣàánú fún mi bàbá wa ṣàánú fún mi jẹ́ kó fàájé wá mi rí jẹ́ kó fowó wá mi rí ọkùnkùn lébùdó wàá bá mi ṣàánú fún wọn wàá bá mi ṣàánú fún wọn wọn ò mọ mi rí láti ibì kankan wọ́n dẹ̀ yọ mí kúrò ní kọ́tà wọ́n dẹ̀ ṣàánú fún mi olúwa bá mi ṣàánú fún wọn olúwa bá mi fún wọn lówó bá mi fọkàn wọn balẹ̀ má jẹ́ kójú tì wọ́n bàb bàbá wa bá mi ṣàánú fún wọn ọlọ́run ìyanu wá dé mi náà lóhùn wá dá mi lóhùn gbogbo nǹkan tí mo bá fẹ́ ọlọ́run wá ṣe fún mi gbogbo nǹkan tó ń dùn mí lọ́kọ̀ olúwa wá pa mí lẹ́ẹ̀mí ọlọ́run mo wá fi ọ̀rọ̀ màá mi àsọ̀rọ̀ ìyá àgbà mo wá fi lé ẹ lọ́wọ́ olúwa bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere olúwa bá mi dání ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n olúwa bá mi ṣàánú fún wọn ayérayé ọlọ́run ìyanu ẹ wá dá mi lóhùn mi sókè owó ńláńlá owó ríbitì bàbá jẹ́ kó fàánú wá mi rí kájí wá mi ṣe bùgbé kájí mi ṣe bùgbé kájí mi ṣe bùgbé olúwa wá ṣàánú fún mi bàbá ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run gbọ̀rọ̀ mi rò méjàméjà má jẹ́ kó dúró tì mí. àdùnnú ṣó òbí nípa ránṣẹ́ pé ẹ̀ ah, torí a pé àtìgbà tíyá ẹ ti kú kò sí níbí báyìí. Hmm, bẹ́ẹ̀ ni mà ọ̀dọ̀ ọ̀nkù kan ni mo wà ẹni tí mo dẹ̀ wá lọ́dọ̀ ẹ̀yìn bí olóore mi ló jẹ́ o kódà kí máa mi tó kù àwọn náà ràn wá lọ́wọ́ gbogbo nǹkan bá need àwọn náà máa fún wa àwọn náà dẹ̀ ní pé ìgbà tí màmí ti kú bó ṣe jẹ́ mi nìkan mo wà nínú ilé pé bá kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn èmi náà dẹ̀ tún wò pé inú ilé yìí tóbi jù fún mi nìkan ìdí nìyí tí mo ṣe lọ síbẹ̀. àdùnní má ìwọ ló pè wá nítorí náà la ṣe wá jẹ ọ. rárá mà o ẹ̀yin lẹ pè mí bẹ́ẹ̀ lè ṣe pè mí wípé kí n yọjú sí yín nílé màámi bẹ́ẹ̀ náà ni mo ṣe ń bọ̀. àdùnní ó gbàdúrà kan mójúmọ́ òní. bẹ́ẹ̀ ni èmi kò ń ṣe tèmi mo kò gbàdúrà pé kọ́lọ́hún dá mi lóhùn ayọ̀ ẹni tí mo dẹ̀ wà lọ́dún ẹ̀ tó ń ṣàánú mi látọjọ́ ẹ̀ náà kọ́lọ́hún bá mi ṣe nǹkan yánu fún. ṣé ìwọ wàá mọ̀ wípé àdúrà tí wọ́n ṣe lóru mọ́jú mẹ́rin yẹn ó ti dìre lọ́dọ̀ títí àwa. àdùnní ọmọ mi mo kí ọ kú oríire kódà ṣe ni kó fọwọ́ ba ẹlẹ́dàá ẹ̀ báyìí pé mo kú oríire. ẹlẹ́dàá mi kú oríire. àwa tó ń wò yìí tá a jẹ́yà fún ẹ̀ ǹjọ́ mọ ohun tó so àwa pẹ̀lú ìyá rẹ̀ pọ̀ ò mọ́. Ah, mi ò mọ nǹkan tó so yín pọ̀ pẹ̀lú mọ́mì mi o nǹkan ẹ̀kọ́ tí mo kàn mọ̀ ni wípé ẹjọ́ rẹ̀ ẹ̀dẹ̀ àárín yín dẹ̀. ẹ ẹ ṣòwárò ní tó jẹ́ ọjọ́ oríire a wàá tú àṣírí ọ̀hún fún ẹ ohun tó wà láàárín àwa pẹ̀lú ìyá rẹ òní ni ó mọ̀ ẹgbẹ́ awíre gbére o. ire gbogbo ayé ti wà ní í ṣe. ire yóò wà ní fi wá sílẹ̀. àṣẹ. ire a máa bá wa pé. àṣẹ. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé èní ni ọ̀dúndún ọmọ asòdedẹ̀rọ wa pé. bẹ́ẹ̀ni. èní yẹn gangan ni ìgbà ajé máa kúrò lọ́wọ́ ẹni tá a gbé fún tó ti ń ṣoore fún látijọ́ tó máa dọ́wọ́ ẹ̀mí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ọdún kọ̀ọ̀kan nígbà yìí máa ń wà lọ́dọ̀ èèyàn kan èyí ló tún máa yí pọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ àjíkẹ́ olórí mo wá fẹ́ kó sọ fún wa ọkọ tí ìkòkò ajé awírègbèrè ti ṣe fún ẹ láàárín ọdún kan tó ti wà pẹ̀lú ẹ àwọn àmì tó ti rí àwọn àpẹẹrẹ tó ti rí mo fẹ́ kó sọ fún wa. ah olórí mi ò kábàámọ̀ pé mo darapọ̀ mọ́ ẹgbẹ́ awírègbèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àbígbẹ̀yìn ìyá mi òun lèmi ń ṣe nígbà tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí <laughs> olórí àbígbẹ̀yìn mi máa ti dá síwájú ó túmọ̀ sí wípé tí àwọn ìyá àti bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi tí wọn ò bá rí wọn ò ṣe ohunkóhun bí ọlá ṣe ń yí wọnú ọlá bẹ́ẹ̀ ni ìrọ̀rùn yí wọnú ìrọ̀rùn fún mi àtọkọ mi àná kan tọ́ka tó rí mi olórí kí n má parọ́ fún un ó ń ṣe mí bíi kí n má gbé e lẹ̀ mí àmọ́ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé àdéhùn tó wà láàrin gbogbo wa ọdún kọ̀ọ̀kan ni pàápàá jùlọ orí ayọ̀ ìdùnnú àjẹǹjẹ tán èyí tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo dẹ̀ mọ̀ pé àrọ́mọdọ́ ọmọ mi wọn ò lè jẹ tán orí àjẹǹjẹ tán òun ni kòkò àwúrègbèrè ti pèsè fún mi àti ìdílé mi. ó ṣe tó o dojú ti àwa ọmọ ẹgbẹ́ àwúrègbèrè tí ò dẹ̀ bàjẹ́ lórí yẹn. Hmm, ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àjíkẹ́ olórí níbi tabadé yìí wàá wá gbé ìkòkò ajé àwúrègbèrè wàá gbé fún àbíkẹ́ ọmọ olórí àbíkẹ́ òun rèé o kò ní mú ẹ o ò ní ṣe lò bí mo ṣe lo tèmi tó fi jẹ́ fún mi tínú mi ń dùn tó jẹ́ pé táwọn ẹbí mi ò bá rí mi wọn ṣe ohunkóhun bẹ́ẹ̀ ni ó ṣe rí lọ́dọ̀ tí mo ṣe. onílé. ìfọn ni ìfọ àlejò. bónílé bá ní ká jẹ tán. àlejò alókùn lẹ́yìn. ìkùlẹ́yìn tí ẹ rí o ó ti dá wílé ìgbìlẹ̀ lẹ́yìn ẹnu ẹni la fi ń wíre fún ara ẹni kó o wá bẹ̀rẹ̀ sí ní sọ fún ìgbà ajé yìí bó ṣe fẹ́ kó rí fún ẹ irú ire tó ń fẹ́ nínú ilé ẹ nínú ayé ẹ sí ọmọ rẹ máa kì báyìí. ẹ ṣe bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ tó pẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ náà ṣe rí kíkiní ìdodo mo ti rí ire kó tó dé mo ti mọ̀ yí pé ire ìyá kàn mí mo wá dúpẹ́ lọ́jọ́ èyí wípé ire náà kò dọ́wọ́ mi mo fẹ́ kí gbogbo ẹgbẹ́ mọ̀ wípé ìkòkò ajé yìí ọmọ mi fọlákẹ́ ni mo fẹ́ fi tọrọ fún ṣe rí fọlákẹ́ mi jẹ́ ọmọ tó jẹ́ wípé ojú bá ọmọ lọ a tàánútàánú ni ọmọ tó láàánú mi lójú ni púpọ̀ tó bá wá kú wípé kí n pebi sùn lábẹ́ ayé yìí ọmọ mi á wó oúnjẹ débi tó bá lè rí oúnjẹ torí kí n lè bá jẹun ìjọ tí mo ti ń rọmọ èmi ò rú ọmọ aláàánú bẹ́ẹ̀ rí ni mo ṣe wá wò wípé kí n fi ìkòkò yìí ṣẹ́ ajé fún ọmọ mi Fọlákẹ́mi ṣe wá rí ọkọ tó fẹ́ náà ọmọ dáadáa ni òun náà láàánú nínú kòsíkòsí wọ́n ń gbìyànjú fún mi lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan díẹ̀díẹ̀ tí mo nínú ilé yìí nínú àìní wọn ni wọ́n ti rà fún mi oúnjẹ wọn mi rí aṣọ tí mo máa wọ̀ sọ́rùn wọ́n ń gbìyànjú ní agbára tí wọ́n lè gbìyànjú fúnra wọn torí náà ẹ olórí mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ìkòkò awúrò dìre mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó máa jẹ́ fún fọlákẹ́mi àti ọkọ ẹ̀. ó dábàá ó dàṣẹ bó o ti wí èké ti ké àṣẹ sì ti ẹ kò wá sí nǹkan púpọ̀ bó máa ṣe lẹ́yìn ìjẹ àti ìmú iye ètò olórí. Ah! amọ̀dẹ̀mọ́rọ̀ tó ń mọ́lógún mápò tó ń mú ọdẹ tòun ti bọ́ ọwọ́ ẹ̀ ta ló ṣe yìí kí lè èèwọ̀ a. Ah! ó fẹ́ fún ẹ́ kò rí bẹ́ẹ̀ olórí tí n bá tiẹ̀ wá kú àtẹ̀mí àtikú mi kódà kí n tún padà wá bí ò lè rù. Hmm. ìkòkò ajé náà ni mo gbé fún mi ajé alẹ́ mi pẹ́ àṣekowó àṣẹ àṣẹ ohun tó bá fi kòkò tó fi pè ní ìkòkò ajé yìí a máa jẹ fún un àṣẹ àjẹ fún aláàánú àṣẹ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ gùn. ṣùgbọ́n lálàyé wà ń bí báyìí ni. mọ́tò yẹn náà ni. lè wá sí bíbá yìí bó wá ló lè wà. kọ́lọ̀ mọ́tò yìí náà ni mo dá kọ́lọ̀ mọ́tò wọn mọ́. èmi máa drop ẹ̀ sínú mọ́tò wọn máa kọ́ pé wọ́n pé mo ti bá wọn drop ẹ̀ ní o. kò dẹ̀ séyàn nu mọ́tò. ọmọ ọpẹ́ wọ́n máa lò bẹ́ẹ̀ ni o àbáwọn pè bẹ́ẹ̀ pé mo ti. <coughs> <coughs> a máa sọ̀rọ̀ lórí fọ́ọ̀. surprise yẹn òun ṣe ní kí n sọ fún yín wá bí ẹ̀lẹ́ ṣe rí bí ọ̀nà owó owó tó pọ̀ gan ni owó tó pọ̀ gan bíi kéèyàn kan transfer owó sàkáǹtì ni ṣó yẹn àbí kẹ́ rí owó rẹ̀ ibi iṣẹ́ yín owó tó pọ̀ gan ni owó tó yẹ pé ah, owó tó ń dẹ́rù bòrò sí ni o ṣé nǹkan tí mo sọ yìí àbí kéèyàn kan gbowó fún yín pé kẹ́ bóun gbé dání kó wá má béèrè mọ́ owó yẹn wá di tìyín kò kí n ṣe owó kéré ni mo jẹ́ láti sọ owó tó pọ̀ gan ni owó tó pọ̀ gan-an bílíọ̀n owó tí mò sọ yìí o àwọn ọ̀dọ́sàgbà tí mò sọ so láti èmi sí seven days àwọn nǹkan ẹ̀ máa jẹ́ láti máa happen mi ò fẹ́ kẹ́ ẹ bẹ̀rù mi ò lè fẹ́ kẹ́ ẹ jáyà ṣé táwọn olùbá ti ń wọlé inú mi ò bá dùn tó bá lè fọwọ́ fà mọ́ra tí wọ́n máa fẹ́ try láti gbé yìí dáadáa kí bóyá èèyàn kan lè ṣe mistake transfer owó sí àkáǹtì rẹ̀ àbí ibi tí mo ti ń ṣiṣẹ́ kan gbàgbé owó síbẹ̀ owó tó pọ̀ tó ń dẹ́rù bó sí àbí kí èèyàn kan gbé fún mi kí n bóun gbé dání pépé kí n má bẹ̀rù kí n má gbé wá sílé. ẹ má gbé wọlé. ó dẹ̀ máa fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu ìgbà táwa sí ọ̀sẹ̀ kan ọlọ́run á jẹ́ ó ṣẹlẹ̀ èmi náà yàn pé ire ló ń gbàdúrà kó máa ṣẹlẹ̀ sí mi nígbà gbogbo àdúrà ló ń gbà ọlọ́run ọba ajẹ́kádùá náà gbà fún ilé àtọ̀nà ẹ̀hún náà máa dà ìwọ gbogbo ní wọ́wọ́ tí o wọ́n fi ń dá ẹ lójú pé pẹ̀lú bèmi àti ẹsẹ̀ mọ́ra tínú mi ń dùn nígbà gbogbo pé mo mọ ẹ ìbànújẹ́ ò ní wo àárín wa fọkànbalẹ̀ mo ti bọ̀ ẹ̀rù mi bà mí ẹ kí n lọ parí nǹkan tí mo bíbí ẹnu lé sọ pé mo ń travel ṣùgbọ́n. sí àbí kí wàá ní la fẹ́ sọ pé sẹ́ni kankan bí ni. ẹ káàsán o ẹ káàsán o. lẹ́kùn táwọn èèyàn lè yí ìlú sí àná. ẹnì kan wá sínú ilé yìí àfi kí ló wá ń ṣẹlẹ̀ báyìí torí ọlọ́ọ̀ pé wọ́n á dákẹ́ páropáro. ah sani o ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ pẹ̀lẹ́ ẹ dákun àwọn tó ń gbélé yìí ni mo béèrè ìyá kí ni ó ti ṣèjọ́ mẹ́ta díẹ̀ tí mo ti tí mo ti wá yín àmọ́ ìyá ìyá àdùnní ìyá àdùnní. àdùnní. Ah. àdùnní gangan gangan mò ń béèrè. àdùnní tí ya ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe aláìsí lẹ́jọ́ mẹ́ta yìí. ẹ ti mẹ́ni tí mò ń béèrè. àdùnní ah, àdùnní ti di màmá àgbà lọ́wọ́ yìí. màmá àgbà àdùnní tèmi ọmọdé ni èmi mo bí ọmọdé ni ó máa mọ̀ dàgbà ju bàbá tó bí lọ oh. èmi mo bá dùn. àbàkọ́tà tíra láti sọ fún yín ni pé àdùnní tẹ̀ ń sọ ó ti gbé nǹkan dání kan ti wà lọ́wọ́ ẹ̀ gan-an ó ti yé ẹni tí kò bá ti wà lọ́wọ́ ẹ̀ ló ń pẹ́ máa gbà ó ti rí nǹkan jẹ. àdùnnẹ́ wàá gbé nǹkan dání mi tí mo bí ò ní mọ̀ ẹ dákun ẹ ṣàánú mi bó ṣe ṣe ṣe àbí yàrá ṣe rí yàrá yàrá yìí ni. bàbá àdùnnú tí mò ń sọ fún yín gangan gan èní èní ìrọ̀lẹ́ èní ló ṣílé hmm? kódà gan afẹ́ kí ojú ọjọ́ ìṣèkínni kó wálẹ̀ ní káwá ta mọ́ra ká wọ bẹ̀. àdùnnẹ́ wàá mọ̀ sílé mo jẹ́ bàbá rẹ̀ wà ní mọ̀ ni. bàbá hmm? mo lè rán yín bàbá. èmi mo bì í. bàbá wa àdó ọmọ yín ládùn ni láéláé bàbá ṣé ẹ̀ ń ràn mí ni. kí ló ń pè bẹ́ẹ̀. àṣẹ ẹ̀ ń mú mi ṣeré ni bàbá. àdùnnú lè yẹ ẹyin kọ́lẹ̀ lè ẹyin máa bí àdùn ní bẹ́ẹ̀ ṣe rí yìí pẹ̀lú fìlà fìlà àtàṣọ tí ò tẹ̀ bára wọn mu yìí ẹ lè bá àdùn ní láyé bàbá. ìmúra yín gan kò jẹ́ tó lè ẹ máa bí àdùn ní ẹni tí lọ wà ń tọ́jú fẹ́ ṣènáwó báyìí ẹyin bàbá àdùn ní kò lè wọ́ọ̀kì bàbá. ó kò yẹ pé ẹ lọ fi sáà ẹ ẹ lè rí o ẹ lè rí o. ó wá ní mo ṣe fojú kádùn ní dákun ṣàánú mi ọmọ yìí ọ̀rọ̀ rí o ní dojú. bàbá ẹ lè rádùn ní láéláé láéláé. mo ah, lè rádùn ní. ẹ lọ́hùn. Ah, àbádùn ní bẹ lẹ́kùn lè mi. ẹ o bàbá ó dà pé mi máa lọ. dákun ọ̀dà ṣe sùúrù ọmọ mi dákun ṣàánú mi ọ̀dà jẹ́ fún five hundred. ẹ èmi five hundred irú mi bí mo ṣe wà ní five hundred ẹ wá ṣé èmi kò lè fún yín five hundred bàbá ẹ wá ṣé ẹ ràn mí ni. Ah dákun mọ́ bínú kò sówó lọ́ọ̀ mi ni. ẹ mọ̀ ń ṣe àwọn bísíǹnẹ̀sì gbogbo nǹkan ní ayé ìsì bísíǹnẹ̀sì ni o ó ti yé yín bọ̀ a máa ṣàánú yín ni ẹ san five pound. èló náà ń pè bẹ́ẹ̀ five thousand mm. kí ló dé ṣàánú mi ọ̀dà jẹ́ fún two thousand. ẹ mo ò lè gbá bàbà ẹ fẹ́ ẹ̀kan sí nǹkan ṣàánú yín ẹ fẹ́ ẹ̀kan sí. lọ́mọ mọ̀ fatijá tí mo wá síbi tó nira ọ̀dà jẹ́ five hundred sí tó bẹ́ẹ̀ mi gan ṣe débí owó níbo ṣe jẹ́ gbogbo tó mẹ́lọ́ mi ju three thousand lọ. láì sí lọ́jọ́ òyìnbó ẹ̀kan ná gbogbo ẹ̀ ṣá ojúlówó ojú ṣàánú ni bàbá o máa ṣàánú yín ni ẹ pẹ̀lẹ́ nǹkan ti ṣe yín gan o ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ lélẹ̀. ikọ́ ń dà láàmú ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àbádùn ní rè. ikọ́ ń dà mí láàmú àbáwó yẹn mú kó máa gbà bẹ́ẹ̀ ni o torí máa máa èmi náà máa lọ jíṣẹ́ ńlé pé mo mọ àyè ó ti yé yín bẹ́ẹ̀ ọyẹ̀já lọ ọyẹ̀já lọ máa mú yín débẹ̀ ọyẹ̀já lọ. wọ́n bẹ́ẹ̀ múra ẹ̀rìn dáadáa o kò bẹ̀ yẹn làágùn yín gan-an. ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ ni mo tún ní ìbò tán nǹkan ṣe é gidi. ikú àtìgbó tó ń dà mí láàmú. èyí ti ẹrù pé. ilé ọmọ yín rèé ilé ọmọ mi lélẹ̀ kò sápẹ̀rẹ̀ pé lérè ń ṣeré ní àyín. bàbá ewo la pé lè ṣeré láyìn ṣebí ọmọ yín lẹ rí ṣé yín lẹ rí ni àbí ilé. nígbà tó ná sílé lónìí ni mo rò pé wo ní tìtì méjì. bàbá tẹ bá wọlé ẹ wọ gbogbo kan lọnu lé mbẹ ẹ pẹ̀lẹ́ ó ti yé yín ẹ dáhùn ẹ mọ ojú wa. Ah, ah. má yẹn rọ fún yín bàbá náà kí ló dé. kẹ́rin pẹ́ wà lójú mi. níbi mo ti ṣàdúrà fún ọ pé wọn náà pàdé aláàbò. ẹ wọ́n bàjá re ṣé ẹ rí i pé uber ọ̀kadà la ṣe ni ẹ dáhùn jàre. kọ́ra rọ́bì òsìrá lè sọdẹ́rẹ́ wáyà sẹ́rẹ́lẹ̀ àmọ́rí wà lílé kìdàtà mi lè sá ni yafukawu kàwùlí wàjà lílé wà sí lámìnì àlè àrùn àhàkè àṣẹdẹ́dọ́bì àṣírí. ah wa bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bàdà ọdúnbìláì mí ṣáìtọ́ ni rọ̀jìn bísímìláì rahamani rọ̀hìmí ti wàlẹ̀ haribi. ẹ o bẹ ṣe ń ṣe. màmá bínú o sì wọn kọ ah! ṣé ẹ wá mi ni bàbá ewé. tó ń bẹ lọ́ọ̀mí àti lọ́ọ̀lẹ́ mi ọ̀fẹ́ nira díẹ̀ dákun kúrò ní sórí ibú ṣàánú mi àmọ́ sọ́dọ̀ lójú pé ilé rẹ̀. ẹ bá àwọn òkè kó sì lọ́jà rẹ ó dá mi lójú báwo abára tó wọn ṣe ń ṣènáwó lé ní tẹ́ mọ̀. ṣé ṣé ṣé. àgọ́ ọlọ́wọ̀n ní wọlé ẹ kó sì nàlè ẹ gbá wọn lè gbá wọn. ja elele malaikata rusulan kúrẹ́ ajínní àti mọ́tínà wà sọ̀dá dáhùn bárò báyà ṣe é lò. salamu alaykum. wa aleykum salaam ti lágbára kàkiri. afa ṣe rí èmi tí ẹ ń wò yìí hmm. èmi nínú mi dùn jù lọ́jọ́ òní. alhamdulilayi. kódà tẹ bá gun ẹṣin nínú mi ẹ ní kọsí. èmi ni ẹbí ìyá àdùnní tó dúró yìí. torí ìdí èyí ni mo fẹ́ fi owó ìdúpẹ́ kẹ́ bá mi fi dúpẹ́ lọ́dọ̀ torí oore tó ṣe fún ọmọbìnrin yìí ẹnikẹ́ni tó bá mọ ìtàn ìgbésí ayé ọmọ tó dúró yìí ah ó máa mọ̀ wípé ẹ̀dá ò láròpin kò sí ẹni náà tó yẹ ká máa fojú wò níwò wípé ah kò lè jẹ́ nǹkan kan nítorí pé odò tá a bá fojú di báyìí òun ló ń gbé ni lọ igi tá a bá dẹ̀ fojú ré òun ló ń gún ni lójú owó eléyìí ẹ bá mi fi tọrọ ilé tí wọ́n kọ́ yìí ó jẹ́ kitchen lẹ́gbẹ̀ẹ́ lè tọ́lọ́run tún máa ṣe fún wọn nílọ́po nílọ́po. ibo lẹ wà ẹ dáhùn jàre wọn ti fẹ́ parí kí ni ẹ sọ pé ẹ máa dé ní two o'clock this is after four now All right, alright alright ẹ tè tè tè. ẹ dákun ẹ káàsán ẹ káàsán yóò dà fún yín ẹ jọ ṣé ìyá nílẹ̀ yìí náà ti jáde. bẹ́ẹ̀ni sàn. ọmọ tó ń sílé òun ni mo fẹ́ rí èmi bàbá tó bí lọ́mọ. ọmọ tó ń sílé ẹ̀yin bàbá tó bí lọ́mọ. ẹ̀yin ni ládìyà àti àdùn yìí. <laughs> yóò dà fún ọ èmi mo bá dùn ní èmi bàbá tó bí lọ́mọ ẹ̀yin dẹ́dẹ́dẹ́ àti àdùnní. bẹ́ẹ̀ni. ok ọ wà nílé ẹ ká máa. ọ wà nílé yọ yẹ yín yọ dà fún yín. ẹ bá mi tọrọ fún wọn òun àti ọkọ ẹ̀ kí wọ́n kọ́ ilé alára ilé tó tún ju eléyìí lọ ẹ ẹ bá mi ṣàdúrà fún wọn. ẹ ṣe bẹ́ẹ̀ sì fẹ́ orí ọlọ́run jí ó rí bẹ́ẹ̀ èyí tí ò ní dùn mọ́kàn yìí kọ́ lọ́hún máa fi sọ ọ̀rọ̀ yìí kọlọ̀ ń dákun máa fi sọ̀rọ̀ yìí wàlí sàǹtúlà bàbá. jáde fọláwọn ah. béèrè yín wọn làwọn béèrè rẹ kọ èmi ní bàbá tó bí lọ́mọ ní ìlú jẹjẹ sí àtòní. ó ní ọba tiẹ̀ sí wá jẹ́ irú ẹ̀ṣẹ̀ wo ni wọn ọba wá sí ọ lọ́jọ́ nǹkan ẹ̀yìn sì lọ́ọ́ rẹ̀ gbé mi pamọ́ àti lóòótọ́ ni ìwọ àtọkọ rẹ̀ ń sílé lọ́pọ̀lọpọ̀ ẹni tó ṣe mí láàánú tó mú mi wá àárín ọ̀dà dákun mọ́ bínú ẹ̀ṣẹ̀ tí n bá ṣe ọ̀dàkùn foríjì mi. àfa ẹ̀dàkùn ẹ̀ bá ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àtòní ẹ̀dàkùn dájú tí ó bá kí n ṣe wípé mo wo ti ọlọ́run mú yín lára ni ó yẹ kí ní kó bá mi gbé yín síta ni. kí ló ń ṣẹlẹ̀ bí ẹ má sọ wá sókun kan ta ni bàbá yìí báwo náà ṣe jẹ́. afa ẹni hmm. tẹ́ ń wo yìí bàbá tó bí mi lọ́mọ ni àmọ́ wọn ṣe ṣe bàbá láti kékeré mi. subhanallahi man yara ni. Ah, bàbá báwo lẹ ṣe ṣe tó fi dàbá ìmọ̀ yín lọ́wọ́. ikọ̀ ń dà mí láàmú ni. Ah, ẹ afa ẹ jù ẹ má bínú sẹ́rí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ìta bá ní ká tẹnu bọ̀ ilẹ̀ máa sún ilẹ̀ máa mọ́ àmọ́ mo fẹ́ kẹ́ bá mi bí àdùn ni kó forí jìn bàbá tó bí lọ́mọ torí ọ̀rọ̀ yẹn pọ̀ gan o ẹ bá mi bẹ̀ kó hmm. forí jìn bàbá ẹ̀ torí ọjọ́ ọdún ní èmi tí gbogbo wa ń dunnú tá à ń jó tá à ń yọ kó wá fi ọlá ọjọ́ òní kó fi dárí jìn bàbá tó dúró. iná lága fọ̀rọ̀ rọ̀ yìí alájà àdùnní ọ̀rọ̀ lẹ́gbọ́lẹ́nu bàbá lẹ́yìn yìí ànábìdẹ́ni àrùjálù náà káwọ́ amúnà alánìsáì bẹ́ẹ̀ bá tiẹ̀ ní wò ṣe bàbá yìí ẹ wò ti ẹ wò tọkọ yín àti pé ẹ má jẹ́ kí bàbá yìí ti ń lùgbọ́ ọlọ́run torí bírù ló wà lédè ìní sálàvù kéèyàn máa ṣe dáadáa sóbi ẹ̀ ìtẹ̀síwájú rere ni nígbà tọkọ yín ti gbà foríjì ta lẹ́yìn tẹ́ pẹ́ gbà àfi kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n bàbá ẹ̀yin náà bùkún ṣùgbọ́n ká lẹ́ lọ́rọ́ jìnnà ká tó bá dìyẹ wí ni bí májẹ̀mú ọlọ́run ṣe wà lórí òbí nínú àlìkùrẹ́ánì náà lọ́wọ́ òtítọ́ jàǹdà tukùn tààtà kìdá àmọ́ àlìjẹ́nà ọmọ ọmọ ọbẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn òbí ẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n ìwọ òbí ó yẹ kẹ́yìn náà kù ìdìnnà sira atọ́lé mustaqim. ìyá wa ohun tí mo fẹ́ kẹ́ ẹ rò ẹ mọ̀ tara bàbá ìlú gba ọlọ́run o torí àyá al suratu Israel verse twenty three ó sọ pàtàkì àwọn òbí wa fún wa báyìí ọ̀sùn láì mẹ́sàn-án ọ̀jì bismillahir rahmanir rahim ọlọ́ni wa qada rabbuka la ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan ẹ máa ṣe dáadáa ẹ bẹ̀rù èmi ọlọ́run ní àti gbangba ṣùgbọ́n mímọ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ọ̀dọ́wọ́ yín o ọlọ́run ní jẹ́ kẹ́ kọsẹ̀ látara àwọn òbí bàtà àlìjánà tẹ́ ti gbé yìí ẹ̀ní bọ́ọ̀lẹ̀ tẹ́ jáde láyé ẹ̀mí ya ọlọ́run ó jẹ́ àlìjánà gbà lọ́wọ́ wọn. bàbá bí ti yín ṣe rí nìyẹn ẹ̀ẹ́ bàbá wa bàbá onílé làákàyè yín ọlọ́run ní bàjẹ́ tó jẹ́ kó mọ́ kẹ́ ẹ máa wà nílànà tọ́lọ́run ẹ̀ ní kàn bínú ẹ̀ láéláé ẹ ṣe mo nífẹ̀ẹ́ síbẹ̀ ẹ ṣe bá ìyàwó ìyàwó ń tẹ́ bá comply lórí àwọn òbí ẹ̀ ọlọ́run á wá ṣe dáadáa fẹ́yìn náà ọlọ́run ní sílẹ̀ láti mọ̀ fún yín o ọlọ́run ní sílẹ̀ láti mọ̀ fún yín o ohun tá a wá ṣe lénìí àkọ́kọ́ oore ní ọ̀jẹ̀ nínú ayé yín mashallah lakuwata ilabila lilasi ẹ pẹ̀lú orúkọ ọlọ́run ọba a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi fatirus samawati wal جاء للملائكة رسلا أولي أجنمة أسنان وسنان وجدارا يشير في خلق من يشاء إن الله على كل شيء قدير اللهم صل على محمد وعلى Muhammad, wa Salim. ojoojúmọ́ ojúmọ́ ayé lóore ń lékún ẹni ò papọ̀ mọ́ tàná ìkẹ́dà pa ká má fèjì ṣàṣe mọ́ nílé ọ̀rẹ́ wa. ojoojúmọ́ ayé lóore ń lékún èyí ọjọ́ tàná ìkẹ́dà ya ẹ̀bẹ̀ táwọn fèyí sòpin nílé. mi gbàdúrà fún mi àdúrà wa kò gbà kí ni bá ti ṣe kọ́rọ̀ mi kò dayọ̀ kí ni bá ti ṣe káyé mi kò rojú. gbàdúrà ó pé gbàdúrà ó gbàdúrà ó pé pé pé ṣe tẹ̀ tẹ̀ tẹ̀ máa sì gẹ̀ nà tẹ̀ nà tẹ̀. ṣe gbà lórí ilẹ̀ yìí kára mi kò dá ọmọ kékeré ni mi ìrìn àjò ayé mi kò rojú o. torí pé ṣé máa torí pé mo wáyé láti wá ṣe rere o.